نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أطر الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم ليلى وكي أو بابا وتوان بني كالي bákan náà àwọn ọmọ ẹ̀yà alápapọ̀ àwọn tí àjọ jẹ́ akẹgbẹ́ni àti àwọn tí wọ́n jẹ́ àbúrò fún wa abẹ́láwọn ọba subhanahu wa ta'ala kó ṣe gbogbo wa ní ọmọ aljanna kó ṣàmójúkúrò kùdẹ̀kùdẹ̀ nìkọ̀ọ̀kan wa lẹ́yìn ètò síwájú yìí tọ́pìkì tí wọ́n ní kí a máa gbé ẹ̀wò òun náà ni tí wọ́n pè ní shari'u hadith bada al-islamu ghariban wa sayaudu ghariban kama bada fatuba lil-ghuraba anabuwa muhammad sallallahu alayhi wa nínú hadithi tí abu hurairah radiyallahu anhu tí ó gbà wá ó ń sọ ipe anabuwa muhammad sallallahu alayhi wa sallam sọ ipe bada al-islam ghariban wa sayarudu ghariban kama bada fatuba ìhúrọ̀bà islam ó bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì wa sayarudu ghariban yóò dẹ̀ padà di ẹ̀sìn àjòjì fatuba lilghuraba ìródùnú kó máa jẹ́ ti àwọn tí wọ́n bá jẹ́ alghuraba ìródùnú kó máa jẹ́ ti àwọn alghuraba tí a bá wo hadithi anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní bada al-islamu ghariban islam bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì tí a bá wo ìtàn islam dáadáa a rí wípé ẹ̀sìn àjòjì náà ló jẹ́ kò ń ṣe pé ẹ̀sìn àjòjì lórí ilẹ̀ ayé torí pé ẹ̀sìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni òun náà ni ẹ̀sìn tí anabuwa adam alayhi salatu wa salam ló ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ní inna dina inda Allahi islam ẹ̀sìn tí ọlọ́run ọba tó yọ́nú sí tí ọlọ́run ọba tí ó tẹ́wọ́ gbà òun náà ní al-islam wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹni tí ó bá ń wá ẹ̀sìn ní àtọ̀sìn ẹ̀sìn islam falan yuqbala minhu wọn nígbà lọ́wọ́ rẹ̀. هو في الآخرة من الخاسرين ثم رجال من دي القيامة يوم أبنى وين يوفو نوع وتيولوز so tá a bá wo a rí i pé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn tó ti ń bẹ tipẹ́tipẹ́ ni ẹ̀sìn tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó fi rán àwọn ànábì rẹ̀ ni ṣùgbọ́n باتي أنا محمد صلى الله عليه وسلم تسبل في بدا الإسلام غريبا وسيعود غريبا كما بدا أنصر بلتبلين باتي سابا أو جوتي أو موا تنشي أو جو مكة إسلام بيرن يسيا جيني باتي جبريل عليه الصلاة والسلام ثم وا يوافو أنا أبو محمد صلى الله عليه وسلم ìgbà tí Jibril aleyhi salatu wa salam tó mú wáyé wá fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òun nìkan lórí rẹ̀ lẹ́yìn náà ìyàwó rẹ̀ lẹ́yìn náà ẹni tí ó wà lọ́dọ̀ rẹ̀ kí a mọ̀ sí aliyun bin abi talib radiyallahu anhu lẹ́yìn náà ọ̀rẹ́ rẹ̀ abubakar díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó di pé ẹ̀sìn Islam ó ń tàn ká ní ìgboro Mẹ́kà àwọn kèfèrí Mẹ́kà wọ́n gbógun tì í bẹ́ẹ̀ látòrí ẹni tó jẹ́ ọ̀nkù anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tí a mọ̀ sí Abu Lahab Abu Lahab ẹ̀gbọ́n bàbá ló jẹ́ sí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tó kó wọn jọ tó pè wọ́n ó ní tí n bá sọ fún yín pé àwọn èèyàn kan fẹ́ wá àtáàkì yín àkúntù musaddiqiya ṣe é máa gbà mí gbọ́ wọ́n ní má jarrabna alayka al-kadhib àkàyọ̀rọ̀ mẹ́lẹ́nu rí àti àmẹ́lòkùrọ̀ lẹ́tà nígbà ẹgbọ́ sọ̀nàbùwà muhammad sallallahu alaihi wasallam ó wá fi eléyìí anáǹsì sí wọn wípé òjíṣẹ́ ọlọ́run ọba lòún jẹ́ fún wọn o ẹsẹ̀kẹsẹ̀ náà ni ẹni tó jẹ́ ọ̀nkù rẹ̀ tó ń ṣe ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ló ti ń sọ wípé kí ni sábàlákàyà Muhammad onídàá fún ẹ̀yìn rẹ̀ Muhammad alẹ́ hàn dàjẹ́ máa tẹ́ná ṣé ìsọkúsọ tó fẹ́ sọ tó fi kó wájọ lélẹ́yìí káwo bí ó ṣe rí lára anybody wa kó ṣe pé the first opposition téèyàn rí lọ́dọ̀ ẹni tó fi súnmọ́ ni jùlọ òun ló ti wá lọ́dọ̀ Abu Lahab tó ń ṣe ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́dọ̀ ẹni tó ṣe wípé ìjọ tí wọ́n bí ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam sáyé inú rẹ̀ ń dùn débi wípé wọ́n ní ó tú ìkanú àwọn ẹrú rẹ̀ ó túlẹ̀ lẹ́nu tí ó ń dunnú tó ń yọnú ìpè àbúrò òun ó ní ọmọ láyé tí wọ́n ń pè ní Muhammad sallallahu alayhi wa sallam the same person tó ṣe eléyìí òun náà rẹ̀ ń tó ṣe pé ìjọ tí ó bá wá gbọ́ information ìpè ìrìnàjò òjíṣẹ́ ọlọ́mọba yóò wá jẹ́ pé the same person òun náà ni ó tún máa ṣépè fún yàn wàlẹ́ kò sí ṣe àmọ́ rahata rárá so pé pé the same person náà ni ó tún máa ṣépè fún yàn kó ló ṣe ní lára undoubtedly yóò jẹ́ nǹkan tí ó bà nínú jẹ́ gan-an sòun náà lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ tako onítàbàlákà ya Muhammad alihaba jama'atana kò ní dáa fún ìrẹ Muhammad ṣe torí eléyìí òun ló fi kó wa jọ ọlọ́mọba náà wá sọ súrà kalẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ipe tabbat yada abi lahabin wa tabba ma aghna anhu maluhu wa ma kasab sayasla naran zata lahab wa imra'atuhu حمالة الحطب في جيدها حبل من مسج ọlọ́run ọba sọ ìdíje ṣúra kalẹ̀ láti lè fi dá ìpè tí Abu Lahab tó ṣẹ́ fún anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam láti dá a padà sí lẹ́nu láti dá a padà sórí rẹ̀ ipò wọn ni kò ní dá fún bẹ́ẹ̀ ni ọwọ́ rẹ̀ kò ní rí nǹkan gidi gbé ṣe bákan náà ọlọ́run ọba ni yóò wọnú náà iná tó ń jó gérégéré òun àti ìyàwó rẹ̀ wọ́n máa fi okùn bọ́wọ́ ọ̀nà náà ni ọlọ́run bá kí oṣù ẹni kọ̀ọ̀kan wá ń bi iná rẹ̀. so tí a bá wo ìpìlẹ̀ Islam a rí pé nǹkan tó rọ́ọ̀fù díẹ̀ ni àbí kálùtì ẹ̀ ló rọ́ọ̀fù púpọ̀ torí pé èèyàn lè hàn bẹ̀rẹ̀ mẹ́sẹ̀gì ọmọ tó ń gbọ́dọ̀ yín gbà ìyàwó yín gbà ọ̀rẹ́ yín gbà àwọn yòókù ní wọ́n ṣe kí ni wọ́n mú yín lọ́ta bẹ́ẹ̀ ṣe ń sọ òun ni inú wọn bàjẹ́ ni wọ́n kò pé rúkìlẹ̀ gbé wáyìí ìtẹ́ gbé wáyìí ó yàtọ̀ sí táwọn bàbá àwọn ń bẹ lórí ẹ̀ náà rí yín lẹ́ni tó ń pe àwọn bàbá àwọn lọ́dẹ̀ wọ́n rí yín lẹ́ni tó ṣe wípé ó ń gu àwọn bàbá àwọn anabuwa muhammad sallallahu alayhi wa sallam a máa banújẹ́ pẹ̀lú iṣẹ́ tí ọlọ́run ọba gbé fún yìí kò ń ṣe lẹ́ni tó ṣe wípé ó ní ìkórìíra fún iṣẹ́ yìí ṣùgbọ́n àwọn nǹkan tó ṣe wípé ó ń gẹ pẹ̀lú iṣẹ́ yìí ó jẹ́ nǹkan tó ṣe pé ó le eléyìí lànà muhammad sallallahu alayhi wa sallam fi ń sọ wípé bada al-islam ghariban. فسيعود غريبا كما بدأ فطوبى للغرباء ìsìláàmù bẹ̀rẹ̀ ní ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn àjòjì ẹ̀sìn tó ní ọ̀tá tó pọ̀ káwọn èèyàn gbógun tì ní ìgboro mẹ́kà wọ́n gbógun tì í délẹ́bù wípé àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe hijira kúrò ní mẹ́kà lẹ́yìn ọdún bíi mélòó kan yìí ìgbà tó ṣe pé kò rọrùn fún wọn láti máa ṣe ẹ̀sìn wọn nínú ìgboro Mẹ́kà náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ká máa ṣe hijira wọ́n ṣe hijira lọ sí Ethiopia bákan náà wọ́n padà wá ṣe hijira lọ sí ìgboro Madina ibẹ̀ ni anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ló ti wá rí ìtẹ́wọ́gbà tó ṣe pé àwọn ará Madina wọ́n tẹ́wọ́ á bẹ́ẹ̀ ni wọ́n gbà wá sí rẹ̀ eléyìí ó jẹ́ nǹkan tó ṣe wípé tá a bá ní ká wo ìpìlẹ̀ bí islam ṣe bẹ̀rẹ̀ ní ìgboro mọ́kà a rí pé nǹkan tí ó strange ni nǹkan tó strange ni strange anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó ń rí sí nìyẹn wípé bada al-islam ghariban wa sayaudu ghariban kama bada fatuba lè gbọ̀rọ̀bà ìsìláàmù ó bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì ìsìláàmù bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì sọni tí ó fẹ́ mọ̀ nípa ìsìláàmù dáadáa ó gbọ́dọ̀ wo bó ṣe bẹ̀rẹ̀ so tí èèyàn bá wo bí ìsìláàmù ṣe bẹ̀rẹ̀ ní tó mọ̀ nǹkan tí àwọn mùsùlùmí tí wọ́n go through àwọn ìjẹníyà tó ṣe pé ó bá àwọn tó ṣe rí tí wọ́n kọ́kọ́ gba islam èyí ó mọ̀ wípé àwọn mùsùlùmí ìṣáájú ni wọ́n gbìyànjú púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí islam yọ̀tọ̀ni là ń ṣe islam rọrùn òun là ń ṣe àwọn kan ní wọ́n ti jìyà fún ẹ̀sìn yìí tá ìtàn bí irú àwọn bíi Bilal kaworu ìyà tí àwọn olówó rẹ̀ tán fi jẹ́ àwọn bíi Ammar bin Yasir àti Yasir bàbá rẹ̀ àti Sumayya ìyá rẹ̀ ìyà tí ó jẹ àwọn wọ̀nyí kò ń ṣe ìyà díẹ̀ Yasir tó ń ṣe bàbá Ammar torí ẹ̀sìn yìí òun náà torí ẹ̀ pa ìyàwó rẹ̀ tó ń ṣe Sumayya. torí ẹ̀sùn yìí òun náà torí ẹ̀ pa amáàrù gan fúnra ẹ̀ ní torí ẹ̀sìn yìí wọ́n fìyà jẹ òun gan fúnra rẹ̀ ní ìjẹniyà tó ní agbára débi wípé ó lóun ṣe kìfèrí pẹ̀lú anábíwá muhammad sallallahu alayhi wa sallam torí pé nǹkan tẹ́fẹ́ kó sọ nìyẹn ìgbà tó ní wọ́n pa ìyá àwọn wọn pa bàbá àwọn nítorí ẹ̀sìn yìí gbogbo wọn dẹ̀ ní ẹrú ni wọ́n lábẹ́ àwọn tí wọ́n jẹ́ olówó wọn wọ́n pa ìyá rẹ̀ wọ́n pa bàbá rẹ̀ nítorí ẹ̀sìn Islam gbólóhùn tó fẹ́ kó sọ ó padà sọ ṣùgbọ́n sọ gbólóhùn yìí kò ń ṣe nǹkan tí ó tẹ́ ẹ lọ́rùn ó lọ bá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ní kayfa tajid qalbak ó sọ ń tòótọ́ ṣùgbọ́n bó o lọ kàrẹ́ ṣe rí pẹ̀lú tó sọ yìí. ṣé n tó sọ yìí àti ọkàn rẹ ṣé wọ́n lọpọ ó ní mutma'inna qalbi ọkàn mi ní àbí èmi gangan fúnra mi ọkàn mi yọ sí islam anabi sallallahu alayhi wa sallam in aadu faarudi táwọn ọ̀gá rẹ àwọn olówó rẹ tamarẹ̀ sí fìyà jẹ tó sọ nǹkan tán ní oṣù yẹn. títí títí títí ó fi di pé ọlọ́wọ́n ọba padà kó yọ. bàdà ìsìláàmù ghariba ìsìláàmù ó bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì láwùjọ mẹ́kà tó ṣe pẹ́ni tí ó bá gba ẹ̀sìn yẹn wọ́n a máa rí ìrìn wèrè wọ́n a máa rí ìrìn ẹni tó ṣe wípé ó fẹ́ da àwùjọ rú. Sa'd bin Abi Waqqas radiyallahu anhu ìgbà tí òun náà ń tẹ̀lé anábùwà muhammad sallallahu alayhi wa sallam ìyá rẹ̀ dìde sọ fún ni wípé wá ìrẹ́ ọmọ mi ẹ̀sìn muhammad tó lọ gbà yẹn inú mi ò dùn sí tó o bá dẹ̀ fi ẹ̀sìn yẹn lẹ̀ mi ní jẹun nínú ilé yìí mi ní mú mi nínú ilé yìí sáàbùn àbúwọ̀kọ́ rọ́bì aláwọ̀ àìníwò ó rò bí ayá òun ṣeré yìí ó rò bí ìyá àwọn òun ṣeré ni ìyá mímì ẹ̀ ìyá ò jẹ́ nínú ilé kò mú nínú ilé nígbà tí Fahad radiyallahu anhu tó insist fún òun ní kúrò lẹ́yìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam fojúdi ọjọ́ mẹ́ta nìyẹ́ ò fi jẹun nìyẹ́ ò fi mú mi ìyá bá dákú ìgbà tí ìyá dákú ẹ̀rú bá sáàdù náà pé àpò ah, la ṣe fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n tíráì láti resuscitate ìyá padà sáàdù sì dúró lórí ìmánì rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ó sọ àyà kalẹ̀ lórí eléyìí iko wa jahadaka allan tushrika bima laysa laka bihi fala tuti'uma wa sahibu ma fi dunya ma'rufa ọlọ́run ní táwọn òbí rẹ bá tiẹ̀ láti wá orogún pẹ̀lú èmi ọlọ́run bá fàlà àtúntẹ̀ ọmọ mọ́tẹ̀lé wọn o ṣùgbọ́n wà sáhébù máa fi dúnìá máa rò fa ṣì máa ṣe dáadáa sí wọn torí pé kí ni òbí rẹ ni wọn ìtí òbí ṣe fún wa láyé kò ń ṣe nǹkan tá a lè san gbèsè rẹ̀ torí pé kí ni káwo ti yá wa lásán ọlọ́run ọba ní hamalatu ummuhu wahanin ala wahanin ìyá rẹ̀ ìyá ọmọ ènìyàn ó gbé lórí ìnira ìnira lórí ìnira ni ìgbà tó lóyún rẹ̀ ìdààmú ni ọmọ ó máa ta nínú ìgbà tí ó tún fẹ́ jáde kúrò nínú náà ìyẹn náà stéèjì míì tún ni torí kó ní láti change position láti mú orí wálẹ̀ ìnira ni fún ìyá ìgbà tí ó jáde lábẹ́ ìyá náà ìnira ní ìtúnìyún náà ó tún wá bí tán yóò tún máa fún un lóúnjẹ yóò fún un lọ́mú ọmọ jí lóru yóò máa sunkún yóò sunkún lọ́sàn-án títí títí tí ọmọ fi wá dàgbà irú ọmọ bẹ́ẹ̀ yóò wá ní kíni òun ó yà láì mú oore sí ìyá òun torí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wà sọ́yìn al-insana bi walidayhi husna ọlọ́run ní káṣí dáadáa sí àwọn òbí wa ọlọ́run ọba ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ọlọ́run ọba ní ẹ̀ṣì dáadáa sí àwọn ìyá yín ẹ̀ṣì dáadáa sí àwọn òbí yín ọlọ́run ọba pa á láṣẹ so àmì orí ibú oníkú ọmọ kó jẹ́ àákùnléwà dìde yìí ọmọ tó ṣe wípé yóò máa jẹ okùn ẹbí látara ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tàbí okùn ẹbí tó so wọn àti ìyá àti bàbá pọ̀ tó so wọn àti bàbá pọ̀ tó so wọn àti ìyá pọ̀ orí ibú ńláńlá ò ní kí ọmọ jáwé okùn báyìí ṣùgbọ́n bẹ́lẹ̀ ṣe jẹ́ orí ibú tó orí ibú tó jù lọ ó ní kí ọmọ ènìyàn kó yẹ aláìmoore sí ọlọ́wọ́n ọba tó dáa pẹ̀lú pé ó ń ṣe ìjọsìn fún nǹkan ní yàtọ̀ sí ọlọ́run ọba ó ń pe nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba ó ń gúnran fún nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba ó ń jẹjẹ fún nǹkan ní lẹ́yìn Allahu subhanahu wa ta'ala orí ibú yẹn ju orí ibú ẹni tó ṣe tó ju okùn ẹbí ìyá àti bàbá lọ ó jù lọ fíìfíì a gbọ́dọ̀ máa kọ̀m̀pí ẹ̀ mara wọn ìyá sáàj ó ń sọ fún sáàj ó ní ìrẹ̀ ọmọ mi ṣé bí wọn náà ló sọ wípé ọlọ́wọ́n ọba oní tí àwòfin yín bá sọ fún yín kẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu mò ń pẹ́ láṣẹ ipe kó kúrò lẹ́yìn ọkùnrin yìí ṣùgbọ́n Saad ó mọ tí ẹ̀sìn sọ ó mọ tí ọlọ́wọ́n ọba sọ ó dúró lórí ẹ̀ tó ń bó jẹ́ pé ìyá pọ̀ láti jẹun fún ìdí ọjọ́ mẹ́ta tí ìyá fi dákú sáàdù ò jẹ́ kí dírámà tí ìyá àwọn kó ń ṣe kó jẹ́ nǹkan tí ó borí wọn kúrò níbi tó jẹ́ atawhid níbi ìmú ọlọ́wọ́n bá lọ́kàn ṣoṣo. so káwọ orú kéèsì báyìí àmọ́ fáwọn èèyàn ti pass through so ẹlòmíín lónìí náà tó bá lòun dúró lórí ìsìláàmù lùsọ́fà ìsìláàmù tó pure tí anábùwà Muhammad sallallahu alaihi wa sallam tó fi kalẹ̀ yóò rí pressure látọ̀dọ̀ àwọn òbí rẹ̀ yóò rí pressure láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí yóò rí pressure látọ̀dọ̀ ẹ̀gbọ́n yóò rí pressure látọ̀dọ̀ àbúrò so èèyàn díẹ̀ ni màá sọ fíìlì ni màá pàṣẹ ẹlòmíà ní ìyá mi ti bínú torí náà mo fẹ́ padà ní ìṣe ìsìláàmù tó píọ̀ yìí mọ́ ẹlòmíà ní ah, bàbá mi ti bínú olówó kọ́ mi lọ́mọ torí náà mo fẹ́ fi ìsìláàmù tó pure tí mo ń ṣe yìí lẹ̀ ẹlòmíà aláwọn ọ̀rẹ́ mi àbí àwọn ará àdúgbò wọn àgbà tèmi mọ́ àwọn mọ̀lẹ́bí wọ́n ti kọ̀yìn sí mi kò ń ṣe nǹkan tuntun bàdà ìsìláàmù ghariba ìsìláàmù bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì gbogbo àwọn tó ń bẹ nínú ìlú nígbà yẹn ni wọ́n gbógun ti ìsìláàmù nígbà tó bẹ̀rẹ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn gbà tiẹ̀ gan nípìnlẹ̀ wọ́n gba tiẹ̀ gan débi pé wọ́n máa ń tọ́jú nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ tọ́bọ̀dẹ̀ tọ́jú nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ bọ́n ṣe tọ́jú ẹ̀ pamọ́ náà ni wọ́n ṣe bá fúnra ara wọn ni wọ́n máa ń pè é ní al-amin olùfọkàntán débi pé àwọn àgbàlagbà wọn a máa kọ́rọ̀ wá síwájú rẹ̀ kó bá wọn dá sí kó bá wọn yanjú rẹ̀ ṣùgbọ́n ìjọ tó sọ wípé kí ni la ilaha tó sọ pé muhammadu rasulullah ìjọ tó dáná níwájú wọn náà ni délẹ́bù wípé ẹni tó jẹ́ ọ́nkú rẹ̀ yóò gbógun tì í so a rí pé eléyìí kò ń ṣe nǹkan tó rọrùn ẹni tí ò bá ti níbi táwọn èèyàn ti ń boycott yẹn rí kò ní mọ ìtànsọ yìí táwọn èèyàn bá boycott yẹn yóò máa fẹ́ máa gbóòórùn ẹ̀jẹ̀ nínú rẹ̀ báyìí táwọn èèyàn dágun láti kí wọ́n kà kún mọ́ yóò máa rìn lórí síìtì a yóò fẹ́ máa wo bí ẹni pé kí ni eléyìí ó ti ya wèrè òun náà máa wo rẹ̀ pé èmi ni mò ń dá rìn ni mò ń dá lọ àwọn mọ̀lẹ́bí ò bá tèmi mọ́ àwọn ará àdúgbò bá tèmi ọ̀rẹ́ ò bá tèmi jẹ́ mi ò ní wòye sí ara mi báyìí. sọ anábọ̀wá Muhammad sallallahu alaihi ẹni tí gbogbo àwọn èèyàn nífẹ̀ẹ́ nítorí ilaha muhammadu rasulullah ibi tó ti dára nìyẹn so lára nǹkan tí ọlọ́wọ́n bá rìpọ́ọ̀tù fún wa ipe àwọn kẹfìrí maka máa sọ ọlọ́wọ́n bá ní innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun wa yaquluna inna latariku alihatina li sha'irin majnun ọlọ́wọ́n ní àwọn kẹfìrí maka kọ́má sọ gbólóhùn la ilaha illallah fún wọn ni yẹtẹ́kìrù wọ́n ṣe kọ́ńkọ́tìyàn wọ́n ṣe gírímọ́ńkáyì wọ̀yàkùnlùm wọ́n dẹ̀ mọ̀ sọ wípé a inna la tariku alihatina li sha'irin majnun gbogbo àwọn òṣàtà ń bọ̀ yìí àwọn àpàwọn ti tó wá jẹ́ pé ọ̀rọ̀ tí a kọrin wèrè yìí tó ń sọ fún wa ọ̀rọ̀ tiẹ̀ là á máa tẹ̀lé ọ̀rọ̀ tí akọrin kan tó jẹ́ wéèrè ẹ́ tó ń sọ fún wa là á máa tẹ̀lé ẹni tí wọ́n ti pè ní aminu tẹ́lẹ̀ ó wá di kí ni almajnun ó di aṣááìr àwọn náà mọ bí nǹkan báyìí ṣe máa bó ṣe máa rí bí ẹni tó ti lówó tẹ́lẹ̀ tó ti lówó tó máa náwó ọlọ́ọ̀fẹ́ ni ó kàn já wálẹ̀ ni ẹgbẹ́ kò sówó mọ́ àárí pé ẹlòmíì máa ń pokùnso nu wọn ni ẹlòmíì àpokùnso látara pé kí ni dáadáa tó ti ń bẹ lọ́wọ́ ẹ̀tẹ́lẹ̀ ò sí mọ́ sọ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tí àwọn èèyàn gba títí ẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ ó dẹni tó ṣe pé wọ́n ń pè ní ṣááírù akọni torí pé bó ṣe ń ka alukur'an wọ́n ní orin ló tún kọ́ ń sìn majnun wọn ni wéèrè ni ọlọ́ọ̀ba náà máa fi ọkàn anábì balẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀ba ní kí wa ma allamnahu ash-shi'ra wa ma yanbaghi lahu orin kọ́lá kọ́ ò kò dẹ̀ tọ́ fún un láti kọrin alukọ́ránì ń ṣe orin ọlọ́ọ̀ba ní nun wal qalami wa ma yasturun ma anta bi ni'mati rabbika bi majnun ọlọ́ọ̀ba ní òkín ṣe wèrè pẹ̀lú pọ́lọ́wọ́n bá ṣe ẹ́ lójíṣẹ́ rẹ̀ àwọn nǹkan báyìí nítumọ̀ ń dé kí ọkàn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kó balẹ̀ lónà máa fi ń fi ọkàn àwọn èèyàn rẹ̀ àwọn sáábé rẹ̀ balẹ̀ ṣùgbọ́n wàláhì stéèjì tó lé ní gbèsè ayé Islam yìí stéèjì tó lé ní ìgbésí ayé Islam yìí persecution lóríṣiríṣi anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ti wà nínú kàábà lẹ́ni tó ń ṣe ìjọsìn àwọn kan dẹ̀ lọ ni wọ́n dẹ̀ mú kíní àpò dùkẹ́ rànkúmí ibi tí bọ́tọ̀ rẹ̀ ìgbẹ́ rẹ̀ wà tó ṣe pé tá a bá fẹ́ jẹ àá ṣe kíni a ní láti pọ̀ gbogbo kíní yẹn àwa mú kíní yẹn ní wọ́n mú nígbà tán yọ kó rárá rànkúmí tán wọ́n dẹ̀ dálé lórí níbi tó ti ń ṣe sùjúdù níbi tí ó ti ń ṣe sùjúdù ọmọ rẹ̀ ó ń wo báyìí tí ò lè sọ kankan tí ò lè ṣe kankan torí pé kò sẹ́ni tó fẹ́ àtúnṣe ẹ̀ka ńgbà yẹn kò sí òun ọ̀rẹ́ rẹ̀ Abubakar Umaru ò ti gba Islam ńgbà yẹn àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó ṣe kí àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn ẹrú àti ànábì sọ̀rọ̀ lára fẹ́ máa lọ ṣe wá àti ń bò yìí wọ́n á sọ lóko débi pé kí ni orí rẹ̀ àbí ẹsẹ̀ rẹ̀ àbọ̀wọ́ rẹ̀ yóò bẹ̀jẹ̀. sùbádà ìsìláàmù gariba ìsìláàmù ó bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì ó bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì tá a bá wo ìtàn àwọn mùsùlùmí lọ àárí pé táìmù tó ṣe kó ó síríọ́sì púpọ̀ nìyí tó ní abara tágbó tu ìyà tó pọ̀ ṣùgbọ́n wọ́n dúró sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àní ká ṣe sùúrù ká ṣe sùúrù títí títí wọ́n fi wá di pé wọ́n kúrò ní mọ́tà tí wọ́n wá ṣe ìjìra lọ sí madina ìgbà tán dé madina ò nǹkan ṣẹ̀ṣẹ̀ ń chẹ́ǹjì díẹ̀díẹ̀ torí pé àwọn tí wọ́n rí lè dé ìsìláàmù wọ́n gbà á kò ń ṣe àwọn ará mọ́kà ni wọ́n rílì fún ìsìláàmù ní ògo àwọn ará Madina kan gba ìsìláàmù àwọn ni wọ́n jẹ́ kí ọlọ́wọ́n bá lòun sábàbí láti jẹ́ kí ìsìláàmù kó rí irin lẹ̀ ṣòro jẹ́ pé ipò àwọn ará Madina náà nínú ìsìláàmù ó jẹ́ ipò tó ṣe wípé ó tóbi púpọ̀ sọ̀nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ eléyìí ipe bá dà ìsìláàmù ghariba ìsìláàmù bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì ìsìláàmù bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì ọ̀nà tó fi jájòjì òun náà ní páwọn tán bẹ̀rẹ̀ rẹ̀ àwọn bíi méjì mẹ́ta mẹ́rin náà ni wọ́n bẹ̀rẹ̀ ní ìgboro mọ́ta àwọn díẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ó rí strong opposition lọ́dọ̀ àwọn ògbóǹtarìgì kèfèrí àwọn bíi Abu Jahal àwọn bíi Abu Lahab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n gbógun tì í ṣùgbọ́n anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó dúró gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún ọlọ́wọ́n bá ní fastakim kama umirta wa man taba ma'ak wala tatghaw innahu bima ta'maluna basir ọlọ́wọ́n ní rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam dúró déédéé kàmá omirta gẹ́gẹ́ bí a ṣe pẹ́ láṣẹ wọ́n máa ń tábà mark àti gbogbo àwọn tí wọ́n kúrò nù kìfìrí wọ́n gba ìsìláàmù pẹ̀lú rẹ̀ muhammad sallallahu alaihi wa sallam wọ́n lá tẹ́tí gáwó ẹ má kọjá là innahu bima ta'maluna basir ọlọ́wọ́n bá ń rí gbogbo ohun tí ẹ̀yin ṣe pátá wọ́n lá tẹ́rìkẹ́nu ila alladhina zalamu fatamassakumun nar. وما لكم من دونه من أولياء ثم لا تنصرون ọlọ́run ọba ní ẹ mọ̀ wá fi sọ́dọ̀ àwọn alábòsí o tẹ́ ẹ bá ṣe ìyá ọlọ́run ọbọ̀ jẹ́yìn فما لكم من دون الله من أولياء kò sí èèyàn kan tó ṣe wípé ó lè protect yín tó lè dáàbò bò yín níbi ìyá ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà ẹ̀ lè rí ìrànlọ́wọ́ gbogbo àwọn àyà báyìí ó jẹ́ kí anábùwà muhammad sallallahu alaihi wa sallam kó jó déédéé anábùwà sọ fún àwọn sàhábà ridwanullahi alaihim wípé wasayarudu ghariban kama bada'a ìsìláàmù tẹ̀rí yẹn ó sì ń padà bọ̀ wá jẹ́ ẹ̀sìn àjòjì bó ṣe bẹ̀rẹ̀ tá a bá ń ka ní eléjì lónìí population àwa mùsùlùmí lágbàáyé nǹkan tó ti ń close mọ́ bíi two billion ní tá a bá ń wo population àwa mùsùlùmí lágbàáyé bẹ́ẹ̀ ni gbogbo population àgbáyé ní bí a be close to be eight billion close to be eight billion òun ni population àwọn mùsùlùmí àwọn gbogbo àgbáyé population àwọn mùsùlùmí ó ti wọ bí close to be two billion nísìnyí so àsìkò táwa yìí àwọn àsìkò dáadáa kan ti síwájú rẹ̀ àwọn àsìkò dáadáa wo ló síwájú o òun náà ni àsìkò tó ṣe pé ìsìláàmù ló jẹ gàba ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè ní àgbáyé gẹ́gẹ́ bí ti ta'ala tó sọ fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam ike وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبله ọlọ́run ọba subhanahu wa ta'ala ní òun promise àwọn èèyàn tó ṣe wípé ọgbọ̀lọ́wọ́ ọba gbọ́nú yín wọ́n á mìíràn sọ̀rọ̀ àájì tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa la yastakhlifannahum fil ardi kama stakhlafa alladhina min qablihim ipò wọn ọlọ́run ọba òun ó jẹ́ kó jẹ́ pé àwọn ni wọ́n máa darí ilẹ̀ gẹ́gẹ́ bó ń ṣe ṣe fún àwọn aṣáájú wọn kama sakhlafa alladhina min qablihim ولا يمكنن لهم دينهم ولا يبدلن من بعد خوف امنا ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ẹ̀sìn tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó yọ́nú sí fún wa yóò ṣe rọrùn fún wa tí wọ́n máa rí ṣe ولا يبدلنه من بعد خوفهم أمنا ولا يبدلنه من بعد خوفهم أمنا بكنا الله سبحانه وتعالى أني أوفوا لين باتوان بنينو ilé ayé ló tí ó sì fọkànbalẹ̀ fún wọn òun ó ní tí wọ́n ní fọkànbalẹ̀ ya'budunani la yushrikuna bi shay'a wọ́n máa sin ní ọlọ́wọ́ bá tí wọ́n níwọ̀ orogún kan pẹ̀lú ọlọ́wọ́n wa bó ti lówó kó ma àsìkò yìí àsìkò anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam islam tàn ká ní àsìkò àwọn sahaba abubakar umar usman islam tàn ká torí pé àtàwíìd ìmú ọlọ́wọ́n ba lọ́kàn ṣoṣo ó ti di tó rinlẹ̀ ọlọ́wọ́n ba subhanahu wa ta'ala pé àdéhùn rẹ̀ fún wọn pẹ̀lú pé ni islam tàn ká gbogbo orígun ilẹ̀ ayé bó ṣe ń wọ áfíríkà ló ń wọ yúróòpù ló ń wọ india ló ń lọ káàkiri tó ṣe pé àwọn mùsùlùmí ni wọ́n ń jẹ gàba ń bẹ̀ ìlú tá a mọ̀ sí spain lónìí àwọn mùsùlùmí ti kọ̀ǹtró rẹ̀ tó ṣe pé ẹni tó jọba ń bẹ̀ mùsùlùmí ni. Muslimi ṣùgbọ́n wọn kan wọ̀nyí abẹ̀rẹ̀ sí ní lùzì rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tí à ń yẹ kúrò níbi ẹ̀kọ́ tí anábùwà Muhammad sallallahu alaihi wa sallam tó mú wa ìgbà tá à ń yẹ kúrò níbi ìmú ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo ó di wípé promise ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala fún wa ó bẹ̀rẹ̀ sí ní yẹ kúrò fún wa díẹ̀ díẹ̀ bí ìgbà tí anábùwà Muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún àwọn sàhábà radwanullahi alayhim ní ogun ọ̀sọ́jù ni ànábì ní kẹ́yìn kan ẹ̀dúró sí ààyè yìí ẹ gbọ́dọ̀ kúrò láàyè yìí o kódà kó ṣe pé ìjà táwa àti àwọn kèfèrí ń jà yìí tẹ́ ẹ bá rí i pé wọ́n pa wá tán gé wa wẹ́lẹ́wẹ́lẹ́ sílẹ̀ táwọn èèyàn ń sọ̀kalẹ̀ tán wá ń gbé kí ni àgékù wa tán ń gbé fò lọ ẹ mọ́ kúrò ní ààyè tí mo ní ẹdúró sí yìí ṣùgbọ́n gbà tó di wípé eléyìí ṣẹlẹ̀ tó di pé àwọn mùsùlùmí ọlọ́mọba subhanahu wa ta'ala ó fùfíìlì promise ó ní ká máa jẹ gàba lórí àwọn kèfèrí lójú ogun yẹn àwọn kèfèrí ń fá tí wọ́n ń fi àwọn property wọn àwọn belongings wọn wọ́n ń filẹ̀ lójú ogun yẹn ṣàìtọ́nù wá fi sí ọkàn àwọn kan náà mùsùlùmí nínú àwọn tí wọ́n ní ká dúró sáyè kan ní ká dúró sí yẹn wípé wọ́n ti ń fi àwọn nǹkan wọn lẹ̀ wọ́n ń sá tá ti ń fi àwọn belongings wọn lẹ̀ ẹ jẹ́ káwa náà lọ kó èrè ogun àwọn kan bá fúru bí tánàdì ti ní ká dúró yẹn lẹ́ni táwọn náà fẹ́ lọ kó èrè ogun tí àwọn tọ̀hún fi lẹ̀ ibẹ̀ làwọn kan náà kẹfẹ́rí ti rí wọn wípé a lè gba bíbà yìí wọlé ègéèsì wọn bó ti di pé wọ́n àtáàkì wọn nìyẹn àtáàkì tán ṣe fún wọn yẹn wọ́n pa àwọn nǹkan bíi seventy something nú àwọn mùsùlùmí níbi àtáàkì yẹn àwọn yòókù sá anabuwa muhammad sallallahu alayhi wa sallam nìkan ló dúró ṣiṣẹ́ yìí pé òun gan fúnra ẹ̀ wọ́n ṣe é léṣe lójú ogun yẹn ọlọ́run bá wá sọ fún wa ike òun ti fùfíìlì fún yín nítorí promise yín hátà ìdá fashiltu ìgbà tí yóò di pé kí ni ẹ wíìkì wàtànà záàtún fil amri ẹ bẹ̀rẹ̀ sí ní para yín jiyàn àwọn kan ní ẹ àbò àwọn kan láàánú gbó àwọn kan ní ẹ ká lọ àwọn kan ní ẹ mọ́jà lọ́wọ́ subhanahu wa ta'ala ó fi eléyìí sọ fún wọn pé in tó fà tí àyè fi jẹ yín ní ogun ohòdì nìyẹn bẹ́ẹ̀ náà ni àwa mùsùlùmí ìyà tí ó jẹ wá lẹ́yìn ìgbà tí ó ti di pé ọ̀pọ̀lọpọ̀ ìlú abẹ́ ìsìláàmù ló wà ìyà tó jẹ wá kò ní explanation kan ju wípé a kúrò níbi òfin ọlọ́run wa ìsìláàmù orí ahọ́n ló pọ̀ tọ́pọ̀lọpọ̀ ní jẹ lónìí òun gẹ́gẹ́ fúnra ẹ̀ yóò máa takò fi ọlọ́run ọba islam orí àwọn ló ń jẹ́ so àwọn nǹkan tọ́lọ́run ọba ti fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó di pé àwọn nǹkan wọ̀nyẹn ó ń bọ́ fún wa lónìí àwa mùsùlùmí adẹni tó ṣe pé kò ní agbára mọ́ ní àwọn ìlú tá ti lágbára tẹ́lẹ̀ hátà àwọn ìlú bíi amẹ́ríkà lónìí àwọn tí wọ́n kọ́kọ́ tẹ̀dó síbẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n kọ́kọ́ tẹ̀dó síbẹ̀ ni lára àwọn tí wọ́n ń pè láwọn red indies àwọn mùsùlùmí làwọn tó kọ́ tẹ̀dó síbẹ̀ kó tó di pé àwọn míì látàwọn ìlú bíi Spain bíi Britain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà ń padà wá ń tẹ̀dó síbẹ̀ ṣùgbọ́n tó bá ti di ká gúrí kúrò bí òfin ọlọ́wọ́n ọba ẹsẹ̀kẹsẹ̀ náà làá máa rí ìjẹniyà rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ là máa rí ìjẹniyà rẹ̀. sọ anábùwà muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé wàtá yahudu ghariban kama bada islam tó jẹ́ àjòjì nígbà yẹn káwa kan sọ́fà fún tó ṣe pé ó nira fún wa láti dúró tì wàtá yahudu ghariban kama bada ó sì ń padà bọ̀ wá di nǹkan àjòjì gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ó sì ń padà wá di nǹkan àjòjì nísìnyí tẹ́ ẹ bá wọnú fámìlì míì àmọye ẹni tó ti sọdá bàbá mi bímọ bíi márùn ó lè jẹ́ pé ọ̀kan nú wọn náà ni mo bá ṣe islam mùsùlùmí dẹ̀ lòun náà ṣùgbọ́n gbogbo àwọn ọmọ ẹ̀yìn wọ́n ti sọdá bóyá ẹ̀yìn ọ̀kan àbí kó má sí kankan òun náà dẹ̀ sọ pé kí ni mùsùlùmí ni mí mùsùlùmí ni ó lè ní ó lè jẹ́ pé òun àti ìyàwó ẹ̀ nìkan ló kù nínú ìsìlámù àwọn ọmọ ti sọdá fọ́ọ̀mù tiwọn bóyá christianity làwọn mi gbanu wọn bí ẹlòmíjẹ ló ń wo ṣẹ̀sìn kankan wọn ọ̀sẹ̀ ìyàwó ló gẹ̀rí bá kàmá bàdà islam yóò padà di ẹ̀sìn àjòjì gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ náà anabi sallallahu alaihi wasallam sọ eléyìí láti lè fi prepare máìndì àwọn èèyàn kan láti lè fi prepare máìndì wọn òun náà ní wípé ẹni láti dúró déédéé òun náà ni wípé ẹ nídìí láti dúró déédéé ẹ má mikàn ẹ má fóyà ẹ má bẹ̀rù tẹ ẹ bá ti rí àwọn tó ṣe wípé wọn dúró déédéé ẹ̀yin ẹ dúró déédéé ń tí ẹ̀yin ẹ dúró déédéé fatuba lilghuraba ìròdùnú kó máa bẹ fún àwọn tí wọ́n bá dúró déédéé àwọn tí wọ́n jẹ́ àjòjì ní àsìkò ìgbà yẹn eléyìí là á fi rí táwọn àfọwọ́mọ ṣe gbìyànjú fún wa tí wọ́n máa pè wá síbi ìdúró déédéé. anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ ó ní la tazalu ta'ifatu min ummati ala al-haqqi zahirin kò sí bó ṣe lè burú tó fún ìjọ mi àwọn kan ó sì máa bí tí ó máa gbé òdodo dání tó ṣe pé òdodo làwọn ó máa promoting tiwọn la yadurruhum man khazalahum àwọn kan dàgún láti wọn kò ń ṣe nǹkan ìnira fún wọn yóò jẹ́ sùtá fún wọn o torí pé ìyàtọ̀ ń bẹ láàrin al-adha wa dur al-adha wa dur al-adha oníkéèyàn máa ṣe nǹkan tí ó dáa fún yẹn ni àdánìyẹn ṣùgbọ́n tó wáyé pé nǹkan yẹn ni ó jẹ́ nǹkan tí ó ń kó ìnira báyàn tó ṣe pé yẹn náà fẹ́ fọ́ọ̀lù fún nǹkan yẹn ó ti di gúrú nìyẹn sanabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní láyà gurruhum man khazalahum ipa àwọn kan dágun láti wọn wọ́n bọ ikọ́ ti wọn wọ́n sọ̀sọ̀kúsọ ń pa wọn wọ́n ń pèrò wọn lórí wọ́n bá wọn jẹ́ káàkiri láyà dúrúhùn ìyẹn ò ní ní kí àwọn kan tí wọ́n mú dání kan gbé láyà dúrúhùn man khazalahum wala man khalafahum àwọn kan dẹ̀ ni wọ́n ń sọ tó yàtọ̀ sí táwọn ń sọ kò ń ṣe nǹkan tí ó kó ìnira bá wọn wa hum ala dhalik hatta ya'ti amrullah amrullah wa hum ala dhalik èyí tí wọ́n dẹ̀ máa dúlé lórí nìyẹn títí tí àṣẹ ọlọ́run ọ̀bẹ ìdè sọlọ́ jẹ́ pé àwọn èèyàn ó sì máa sọ tó jẹ́ òdodo á sì máa ráwọn èèyàn kọ̀ọ̀kan láwùjọ kọ̀ọ̀kan a lè wo orú nàìjíríà lápapọ̀ nísìn kó ṣe pé àwọn díẹ̀ láàrin tí wọ́n dúró lórí irú islam tánà lè preach sallallahu alayhi wa sallam a lè wo orú irú èkó yìí nísìn àwọn díẹ̀ láàrin nínú ọgọ̀rọ̀ àwọn èèyàn tó ń bẹ níbẹ̀ tó ṣe pé kí wọ́n dúró lórí irú islam tí ànábì preach ṣùgbọ́n kí èèyàn máa pé irú islam tí ànábì preach yẹn sallallahu alayhi irú ẹ̀ làá máa rí káàkiri àgbáyé kò pọ́síbù mọ́ torí pé àwọn èèyàn ti gúnrí kúrò níbi eŋti anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó mú wá ìtàwọn èèyàn mọ̀ ní ìsìláàmù nísìnyí kò ń ṣe nǹkan tó ṣe wípé àwọn sàhábà radwanullahi alayhim tí àwọn mọ̀ ní ìsìláàmù mọ́ ìkànnì àwọn sàbí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó wọnú ìlú kan jọ kan ó wá rí wọn tán ó lè bu ẹkún ó lóun ò rí nǹkan tí àwọn ń ṣe lásìkò anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tóun rí yín tẹ̀ ń ṣe àfihàn yìí náà wàhálà ìsọlá àkọrìdò yé àti irú wọn gan ẹ̀rí kí sàbẹ̀ ìbú ẹkùn ní Anas radiyallahu anhu ẹ worú àsìkò yẹn láti nǹkan bí one thousand three hundred years sẹ́yìn oníṣẹ̀lẹ̀ tá ń sọ yìí yẹn tí Anas bin Malik máa ń bẹ láyé lónìí tó bá wo àwa mùsùlùmí sì ń kọ́ kí ni ó sọ. ṣùgbọ́n ìta àṣì ń bẹ lórí ẹ̀ yìí àsìkò ṣì ń bọ̀ wá o tó ṣe pé àwọn nǹkan tó wọ́ọ̀sì ju eléyìí ló sì tún máa ṣẹlẹ̀ ni àsìkò tó wọ́ọ̀sì ju eléyìí lọ yóò tún máa ṣẹlẹ̀ débi wípé àfẹ́ ní rẹ́ni tó ń ṣe wá àti mọ́ lórí ilẹ̀ fún àfi òdodo àsìkò yẹn sì ń bọ̀ wá bó ìjẹ́ pé ní ìgboro mọ́kà nǹkan ó tẹ́ǹjì tí wọ́n rẹ̀ ni tó ṣe pé irú fún àwọn sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀. a lè ráwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ṣe pé wọ́n ní ìlapa pẹ̀lú mẹ́sẹ̀gì ànábì Ìsá salatu wassalam nígbà yẹn ní ìgboro mọ́kà náà. ṣùgbọ́n ànábì sallallahu òun lẹni tí ó spreadi at-tawhid ìmú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo àsùnkàn bọ̀ náà tó ṣe wípé nǹkan ó tún wọ́ọ̀sì báyẹn náà wa sayaudu ghariban kama bada'a sanabuwa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ pé àwọn kan wọ́n máa ṣe gbìyànjú láti lè fi spreadi òdodo yìí àwọn kó máa ṣègbìyànjú láti spreadin tó jẹ́ òdodo yìí la yadurruhum man khazalahum nípa àwọn kan dákun lásì wọn kò ń ṣe nǹkan tí ó mú wọn fi ń tán dúró lórí ẹ lẹ́ẹ̀ àwọn kan sọsọkúsọ ń pa wọn kò ní ká kúrò nù tán bẹ lórí ẹ wala man khalafahum ike àwọn èèyàn wọ́n yapa sí wọn kò ní kí wọ́n kúrò lórí ẹ̀ wọ́n máa bẹ lórí eléyìí hatta ya'ti amrullah títí àṣẹ ọlọ́wọ́n ọba ilé ọ̀hún ala dhalik tí ó dẹ̀ máa bẹ lórí nǹkan yẹn. sọlọ́ fi jẹ́ pé ìgbà tí anábùwà muhammad sallallahu alayhi wa sallam tó ní fatuba lil ghuraba ìró dùnú máa bá àwọn ghuraba àti sẹni tó dúró déédéé tí àwọn èèyàn ń wò bí àjòjì ìgbà tí òdodo bá ti di nǹkan àjòjì ẹni tó mú òdodo yẹn dání náà láàrin àwọn èèyàn ó máa wo bí àjòjì ní sẹ́dá olóyún wa ní àwọn alákatakítí tí wọ́n bá gbọ́ tán pò ń alákatakítí nìyí àbáwọn tọ́kàn dẹ́sìn rú àwọn ọmọ zamani tí wọ́n bá gbọ́ tán pò ń lélẹ́yìí ìjọba ènìyàn ó ṣèyàn náà pé ṣáà ní tó kìíní tà ń ṣe ìwò ṣá ìjọba ènìyàn yóò ṣèyàn ṣùgbọ́n àwọn tí ọlọ́wọ́ bá ń sọ yìí nìyí tánàbùwà Muhammad sallallahu alaihi wa sallam sọ la yadurruhum man khazalahum wala man khalafahum hatta yati amrullah wa hum ala dhalik àwọn oníwò gbogbo nǹkan yẹn àwọn kan bú àwọn àwọn kan sọsọkú sọ ń pa wọn wọn ní wò tó bá fẹ́ rí ìrò tẹ́lẹ̀ ọkàn wo tún ṣe kíni yóò tún lè padà wá ipe rárá òdodo náà lè léyìí kébò jẹ́ pé anábùwà Muhammad sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ àwọn èèyàn pè ń wèrè wọ́n pè lákọrin wọ́n pè ní oríṣiríṣi wọ́n pè lópinà kò sí tán fẹ́ pè tán ṣùgbọ́n ọlọ́run ọba sọ fún mọ́mì kan ìwọ́ṣà dúró lórí tó wà lórí ẹ̀ ìgbà tó yẹ ó di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn padà wá ṣe kíni wọ́n padà wá gba ẹ̀sìn yìí nínú àwọn ará mẹ́kà ni àti àwọn tájára àtà ọlọ́run bá fi sọ fún yìí pé idha jaa nasrullah wal fath wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbik wastaghfir innahu kana tawwaba ọlọ́run tó bá ti ń rí sáìn pé àwọn èèyàn wọ́n ń ṣe kí wọ́n kó sínú ẹ̀sìn yìí ní àfọwájá tí àránṣẹ́ ọlọ́run ọba dé tó di pé àwọn èèyàn kó sínú ẹ̀sìn ní àfọwájá ọlọ́run ní máa ṣe kí ni fasabbih bihamdi rabbika máa ṣàfọ̀mọ́ pẹ̀lú kó máa dúpẹ́ fún ọlọ́run ọba rẹ wastaghfiru máa wọ aláforíjì àwọn kùdìẹ̀kùdìẹ̀ rẹ. sọ̀gbàtí ayé umaru jọ kan òun àti àwọn sàhábà kó jọ ó wá ń béèrè lọ́wọ́ àwọn sàábé tánjọ kójọ tọ́jú àwọn àgbààgbà sàábé ipe kí ni àyà ìjẹ ń túmọ̀ sí gangan kálukú wọn sọ tó yí àwọn gbọ́yé ń bẹ̀ ó wá béèrè lọ́wọ́ Abdullahi bin Abbas ìyẹn jẹ́ ọmọ kékeré tí Umaru máa mú wá sí tó máa aláwò láti wọ ìjòkó àwọn àgbàlagbà àwọn àgbàlagbà náà wọn wọn ti sọ rí wọn ní mímọ tún fi àdéhùn hadal fata wọ̀lẹ́nà abúná omíṣlò ìrẹ́ Umar ṣàlàyé fún wa ọmọ kékeré yìí ó máa ń jẹ́ kó wá sáàrin wa àwa náà láwọn ọmọ tán jẹ́ bí ẹgbẹ́ rẹ̀ táàkì mú wá sí ìjókòó yìí Umar wa sọ fún pé kọ́ àlíntúmí máa wo ẹmọ ọmọ ẹni tí ń ṣe that is ọmọ tí ó mọ̀ ń fẹ́ ẹ̀sìn ni tánàbí ti tọrọ fún tánàbí ṣàdúrà fún òun lọmọ tí mo mú wá sáàrin yìí umar wa ń béèrè lọ́wọ́ abdullahi bin abbas ipe kí ló lè sọ nípa àyà yìí nípa súra yìí abdullahi bin abbas ó ní tó ń gbọ́yé ń bẹ̀ onípọ́lọ̀ ń sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam pé àsìkò tó kúrò láyé ti ń tó torí pé n tó bẹ̀rẹ̀ tó ṣe pé ìwọ nìkan ìyàwó rẹ ọmọ rẹ lẹ́fi bẹ̀rẹ̀ àwọn èèyàn wọ́n mú ẹ lọ́tàá wọ́n sọ ẹ lórúkọ burúkú wọ́n da nǹkan sí ẹ lórí wọ́n sọ ẹ lóko ó wá di pé nǹkan táwọn èèyàn ń tẹ́wọ́ bá àti gbogbo wọn rọ́ sínú rẹ̀ ó túmọ̀ sí pé nǹkan yẹn ti ń dé ó ti ń dé ògógóró nìyẹn ìwọ́n tó rẹ̀ mú wá sí ìtúnṣe yìí pé o ò ní máa bẹ́ lọ gbére ó túmọ̀ sí pé o ti jẹ́ṣẹ́ ẹ débi tí ó yẹ kó o jẹ́ ẹ dé ètòkù ni pé kíní òwò padà kúrò láyé umaru ni tó gbọ́yé yẹn lèmi náà gbọ́yé lẹ́nu kí la fẹ́ lò ń di eléyìí òun ni pé anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sìn rẹ̀ tó bẹ̀rẹ̀ ní àjòjì yẹn padà dé ògóńgóró táwọn èèyàn tí wọ́n rán sínú ẹ̀ tó ń ga fún rẹ̀ jẹ gàba àwọn mùsùlùmí jẹ gàba àmọ́yé ìlú ni wọ́n kọ́ńkà ṣùgbọ́n gbà tí nǹkan bá ti dé òpin nìyí tó ti dó gòǹgòrò kí ni ó kù depreciation yẹn depreciation yẹn jíjó yẹn òun wá ló ń jò ló ń jò ló ń jò di àsìkò tá a wà yìí so anabuwa muhammad sallallahu alaihi wasallam ni la tazalu ta'ifat min ummati ala al-haqqi zahirin òdodo yẹn ni àwọn kan nù jọ mi ò ní yé máa ràn án lọ́wọ́ tí wọ́n máa propagate ẹ̀ tí wọ́n máa promote ẹ̀ la yadurruhum man khazalahum àwọn èèyàn tó dágùn tí wọ́n bá fi lè dágùn lásán wọn kò kó ìlera bá wọn wala man khalafahum ẹni tó bá yapa wọn kò kó ìlera bá wọn hatta yati ma'ala dhalik bí wọ́n ṣe máa bá a lọ nìyẹn títí tí kí ni àṣẹ ọlọ́run ọ̀bẹ èdè tó ló jẹ́ pé eléyìí a fi encourage àwọn ọmọ ẹ̀yà ẹ ká dúró déédéé ẹ ká mi kàn pressure wà lóríṣiríṣi pressure jíjẹ múmu nígbà míì ẹlòmíì tí ó mu ju òdodo lẹ̀ òun náà ni pé kí ni nǹkan lé jíjẹ múmu so tí ó mú máa ṣe nǹkan tọ́lọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí nìyẹn ẹlòmíì náà ni ó lè jẹ́ àwọn àdánwò ayé ní ẹlòmíì lè jẹ́ pé torí kó ń wọ́mọ ẹlòmíì lè jẹ́ pé torí pé ó ń wọ́kọ ẹlòmíì torí kó ń wáyà òun ni tí ó mú kúrò lórí ojú ọ̀nà whereas ìkúrò lójú ọ̀nà nítorí pé ń wọ́mọ nítorí pé mò ń wówó mò ń wọ́kọ kò ní kéèyàn ráwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n tí èèyàn bá ti mọ̀ wípé Ọlọ́run Subhanahu wa ta'ala ètò sọ fún wa náà ni pé walanabluwannakum bi shay'in minal khawfi wal juu' ọlọ́run ní dandan ní ká dán yín wò pẹ̀lú kankan nínú kíni alkhawf ẹ̀rù bíbà ìgbà ní àyà yóò máa já wal juu' ebi ó máa pa yín gbà míì wa naqsin ìgbà míì dúkìá yín yóò máa dínkù owó tẹ kó jọ ẹ lè ṣe bísínẹ́sì ńgbà míì kẹ lose wa naqsin minal amwal àwọn yóò máa kú fún yín àwọn yóò máa kú fún yín ó lè jẹ́ ọmọ ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ìyá ó lè jọ́kọ́ àwọn yóò máa kú fún yín wà naqsin minal amwali wal anfusi was samarat ẹni tó bá jẹ́ àgbẹ̀ nínú yín àwọn nǹkan oko rẹ̀ ó lè jẹ́ pé àwọn àdánwò kan ó ba tí ò ní wù bó ṣe expect sọlọ́wọ́n bá sọ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ìpè tọ́gá ṣe rẹ̀ sọ̀bìrì yìí àwọn tó bá jẹ́ àwọn tí wọ́n bá ń ṣe sùúrù fún wọn ní ròdùnú وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون àwọn tó ṣe pé tí àdánwò kan bá ṣẹlẹ̀ sí wọn ẹni tí ó padà jáde lẹ́nu wọn náà ni pé kí ṣe inna lillahi ọlọ́run ọba ló wá dájúdájú wa inna ilayhi raji'un dájúdájú bákan náà ọ̀dọ̀ ẹ̀ náà ni à á padà sí. ulaika alayhim salawatu min rabbihim wa rahma wa ulaika humul muhtajun. ọlọ́wọ́n bá ní ìrẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn tó ṣe wípé wọ́n ṣe sùúrù yẹn àwọn tó ṣe pé àfàlátù látọ̀dọ̀ ọlọ́wọ́n bá àti kẹ́ látọ̀dọ̀ rẹ̀ tí ó mọ̀ bá nìyẹn. wa ulaika humul muhtadun àwọn tí wọ́n dẹ̀ mọ̀nà nìyẹn àwọn tí wọ́n ń bẹ lórí ìmọ̀nà nìyẹn sókè la fẹ́ ló ń bẹ lẹ́yìn òun náà ni pé alámọ̀ arábẹ́wò kan sí kejì kò sí ń tá a lè ṣe lórí ẹ̀ torí ẹ̀ a gbọ́dọ̀ dúró déédé torí pé àìdúró déédé nìyí kò yanjú ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ àìdúró déédé kò ń ṣe òun ni solution fún nǹkan tí ó ń bẹ nílẹ̀ nìyí náà anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ pé wasayawudu ghariban fama bada'a yóò ṣì padà di nǹkan àjòjì gẹ́gẹ́ bí ó ṣe bẹ̀rẹ̀ tàbí ẹ mọ́ ẹ̀sìpẹ́tì pé nǹkan yìí yóò mọ̀ lọ bẹ́ẹ̀ tó ṣe pé ẹ rí àwọn ìnira kọ̀ọ̀kan ẹ rí àwọn kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kan tó ṣe pé yóò jẹ́ nǹkan tí yóò jẹ́ tí ó máa tọ́ọ̀ṣì yín ni ṣùgbọ́n tẹ́ ẹ bá dúró déédéé eléyìí ó jẹ́ nǹkan tí ẹ fi ru ojú rí ọlọ́wọ́n bá ọ̀sàyàwó tó ghariban kama bada yóò padà dé gharib gẹ́gẹ́ bí ó ṣe bẹ̀rẹ̀ fatuba lil ghuraba. naam lórí eléyìí sheikh al alayhi rahmatullah ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa àdìsí hadith ya ní hadith abu orira nínú sahih muslim àwọn sábẹ́bí náà gbàwá bí abdullahi bin umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àárín nínú àwọn sunan bákan náà nínú àwọn ma'ajib ní àárín bẹ́ẹ̀ sheikh al-albani alayhi rahmatullah wọ́n ní walidhalik nítorí eléyìí fakawlu sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tó sọ yìí pé fi jawabi al-akhar níbi ìdáhùn rẹ̀ ní anilghuraba nípa àwọn alghuraba nípa àwọn alghuraba amọ̀pá ní anábì sallallahu alaihi wasallam fatuba lilghuraba yìí ìró dùnú kó máa bẹ fún àwọn ghuraba sheikh albani ní anábì sallallahu alaihi wasallam sọ níbi ẹgbàá wa mi ìpé òun lẹ́dínà yuslihuna ma afsada an-nasu min sunnati min ba'di àwọn gùràbà àwọn náà làwọn tó ṣe wípé súnà ní táwọn èèyàn ti bàjẹ́ lẹ́yìn mi àwọn máa ṣàtúnṣe rẹ̀ sábàwọ̀ àwùjọ wa nísìn àwọn àdáadáalẹ̀ pọ̀ jantirẹ́rẹ́ táwọn èèyàn ṣe lẹ́sìn bẹ́ẹ̀ ni tí ó rọ́ǹgì ni ká máa ṣe ẹ̀sìn pẹ̀lú tó yàtọ̀ sí ti ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún wa kánípà wà tá à ń pẹ̀rẹ̀ wa ní mùsùlùmí lónìí ẹnu wa bá kò lórí pé àní ṣiṣẹ́ ìjọsìn kan àyàfi pẹ̀lú àlàyé ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam àìgbọ́ra ẹni yé tó ń bẹ láàrin àwa mùsùlùmí lónìí kò bá jẹ́ nǹkan tí ó dínkù gan-an ṣùgbọ́n kálukú ó fẹ́ ṣe ìsìláàmù pẹ̀lú àgbọ́yé ti tiẹ̀ pẹ̀lú ìfẹ́ inú tiẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́mi bá ṣe ìsìláàmù pẹ̀lú ìfẹ́ ẹnu tèmi ìwọ ṣe ìsìláàmù pẹ̀lú ìfẹ́ ẹnu tiẹ̀ àwọn nǹkan ó máa takora wọn kálukú ó sọ pé n tó ń sọ ló correct eléyà ni n tó ń sọ ló correct ṣùgbọ́n ká ní pé a lo ipe fàyínta ní azá àti nfi iṣẹ́ yìí farudduhu ila Allah wa rasul tẹ́ ẹ bá ní àìkú ẹnu nípa nǹkan kan ẹ padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹ padà kọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam èmi àti ẹbí sàbí lórí nǹkan kan ní ìsìn èmi òkú bó ṣe yẹ kó rí nì wọ́n òkú bó ṣe yẹ kó rí nì àwa méjèèjì yẹ kó ti wà rẹ́gísítàdì lọ́kàn wa wípé no solution fún kínní yìí òun ni kínní qala Allahu qala rasul ṣùgbọ́n ìfẹ́ ẹnu ti jẹ́ gàba lórí ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíràn ní táwọn bàbá tiwa tá a bá wọn ẹgbẹ́ ń ṣe lórí ẹ̀yìn àdèlè fílẹ̀ fẹ́yìn ọ̀dọ́ wọn yìí ṣe ń tẹ́fẹ́ sọ òun ni pẹ́ mẹ́sìn jọ́ bàbá wa lọ so yóò di kókè ní àìgbọ́ra ẹni yóò ṣẹlẹ̀ wọ́n àsìkò ń ṣe ètò yẹ kí ó jẹ́ solution yẹn ọlọ́run bá ní wọ́n bá tó ń fi ìní ṣe ìhìn fàákùn ìlọ́lá tẹ́ni yóò bá ti kò lórí ìfẹ̀sẹ̀ ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀dá padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba so wọ́n ní ànágbà Muhammad sallallahu alayhi wa sallam sọnù hadithi tí àwọn ghuraba àwọn làwọn tó ṣe pé yuslimuna ma afsada an-nasu min sunnati min ba'di sunna mi táwọn èèyàn kan ti bàjẹ́ tán ti gbéjù sílẹ̀ àwọn ghuraba làwọn tí ó máa ṣàtúnṣe rẹ̀ tí ó máa ṣàlàyé àfọwọ́n èèyàn. هذا بلا شك sheikh al-albani alayhi rahmatullah wọ́n ní eléyìí láì sí iyèméjì wọ́n tún fi kọ́ sọ́tìl ghuraba ìròyìn ní fún àwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀ṣà nínú àwọn ghuraba wa khassatil firqatin najiya ìròyìn ló jẹ́ fún àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣà nínú àwọn al-firqatin àwọn ìjọ tó ṣe pé wọ́n mórí bọ́ níbi ìyá ọlọ́run ọba àmọ́ pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní wàtàkẹ́tẹ́rìkù هذه الملة على ثلاث وسبعين فرقة أنا بني ملة مني ها yóò padà pín sí seventy sí seventy three اثنتان وسبعون في النار سبوتتون لنونا وواحدة في الجنة أي أيوة، قنال لها الجنة اثنتان وسبعون في النار سبوتتون لنونا وواحدة في الجنة أي أيوة، قنال لها الجنة هم صابني وما هي أي أيوة، قنال لها الجنة فنبني الجماعة الجماعة àwọn náà ni jamaa àwọn oníjamaa àwọn náà ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sábẹ́rẹ́ àtàwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wọn àwọn jamaa nìyẹn àwọn yìí ni wọ́n pè ní kí ni al-firqatu najiya àwọn gúrùpù tó ṣe pé wọ́n ò mórí bọ́ níbi ìyá aná tó bá dijọ́ mi ní alkiyama àwọn míì wọ́n wọ̀ náà wọ́n padà wá kúrò lónà abẹ́lẹ́wọ̀n bá kó má tàwa kun ara wọn àwọn padà wọ aljanna ṣùgbọ́n kọ́kọ́ wọ nẹ́nà ìpadà wọ aljanna wọn torí pé kí ni wọ́n kú ní mùsùlùmí ṣùgbọ́n wọ́n ṣe àwọn bíbíà àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá míì ni wọ́n ṣe ọlọ́wọ́n bò lè ṣàmójúkúrò àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí wọ́n ṣe yìí àbáwọn bídí àyè ọlọ́wọ́n bó ṣàforíjì fún ọlọ́wọ́n bó ṣàmójúkúrú ẹ̀ fún wọn wọ́n á jìyà rẹ̀ àwọn bí ìgbẹ́ tó ṣe pé wọ́n ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kọ̀ọ̀kan àmọ́ kó sínú àwọn bídí àkọ̀ọ̀kan ṣùgbọ́n ọlọ́wọ́n bá ṣe àmójúkúrú ẹ̀ fún wọn kò ní fìyà rẹ̀ jẹ wọ́n àwọn yìí kọ́ là ṣùgbọ́n àwọn bó ṣe pọ́lọ́wọ́n bó ṣe àmójúkúrò fún wọn tọ̀ ìnáwó torí pé ìpìlẹ̀ yìí pé gbogbo ẹni tó bá fi lè ṣe ẹ̀ṣẹ̀ ńlá yóò wọná ìpìlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ lẹni tó bá ṣe bídíà nìyí yóò wọná ìpìlẹ̀ nìyẹn ẹni tó bá ṣe lóhun ìpìlẹ̀ ní pé yóò wọná ṣùgbọ́n èèyàn lè má padà wọná mọ́ fún ìdí kan sí kejì tó ṣe pé yóò lo àlùjànnà sòsè ni ṣùgbọ́n ní tí ó bá wọná ẹni yẹn àwọn àníkà fún fúrúkọ́tù náà jìyà fẹ́kọ̀tù náà jìyà àwọn oníṣẹ́ni tí ó wọná inú àlùjẹ́nà sòrìṣẹ́ ni wọ́n máa lọ. so anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní aljamaa aljamaa nínú ẹgbà wa mi ó ní man kana ala misli ma ana alayhi yawm wa ashabi àwọn tá máa ń bẹ lórí ntẹ́mi àtàwọn sàábẹ̀ ní ń bẹ lórí rẹ̀ àwọn ẹni àwọn tí ó sèwù nàbí wọn ní kí ni alifirikọ́tù anájìyà àrísàdì ti ta kóòtù alábìsọ̀lá àfọ̀n sọ pé ìsìnàtàní wọ sọ́dọ̀ òun náà fi nà seventy two lọ́nu náà seventy two yìí àwọn ní kí ni onídìdí à ń bẹnu wọn bákan náà àwọn tó ń jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ńláńlá ọ̀nbẹ̀nu àwọn seventy two yìí. sọlọ́pẹ́pẹ́ ni àti ń gbọ́dọ̀ ṣe gbìyànjú láti jìnà sí àwọn in tó jẹ́ kàbáyìrì ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí tọ́lọ́wọ́ bá sọ in tajtanibu kabā'ira mā tunhawna ʿanhu nukaffiru ʿankum sayyi'ātikum wa nudkhilkum mudkhalan karīmā ọlọ́run tẹ́ bá jìnà sí àwọn kàbáyìrì tá a kọ̀ fún yín nukaffiru ʿankum sayyi'ātikum àwọn kùdìẹ̀kùdìẹ̀ tẹ́ bá ṣe àwọn ọlọ́run owó ṣe kí ni àápàá وندخلكم مدخلا كريما عادك ولي على قولي ní aljanna ọlọ́run bó pa àwọn kùdẹ̀kùdẹ̀ ẹ̀yìn rẹ ìyẹn tá a bá jìnnà sí àwọn kàbáyìí ẹ̀ṣẹ̀ bákan náà àwọn bíbíà ni anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní inna allah ihtajaba aw ihtajara tawbata an kulli sahibi bid'a hatta yada bid'ata gbogbo ẹni tó máa ń ṣe bídíà ọlọ́run bò ní gba tuntun bá rẹ̀ àfi tó bá gbé bídíà rẹ̀ kalẹ̀ lókun àtúntò pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala so sheikh al-albani alayhi rahmatullah wọ́n tẹ̀síwájú wọ́n ní hadha bila shak eléyìí láì sí tàbí ṣùgbọ́n wasfun fi khassatil ghuraba wa khassatil firqatin najiya ìròyìn

an yakuna min al-firqati an-najiya wọ́n ní wọ́n sọ fún yín ẹ̀ńtọ́lọ̀ ń bá ní kó máa bẹ irú àsìkò báyìí nù yín àsìkò tó kún fún àwọn fìtínà oríṣiríṣi àwọn àdìọ́kàn burúkú burúkú tí a kò sí àdìọ́kàn tí anábùwà Muhammad sallallahu alaihi wasallam tó fi àwọn sàádélé lórí ẹni tó bá ń bẹ nínú àsìkò báyìí nínú yín ni Sheikh al wọ́n ní kó gbìyànjú láti máa bẹ nínú àwọn al-firqatu najiya àwọn tẹ̀síwájú wọ́n ní wa hadha laysa min ad-daruri wọ́n ní kò necessary wọ́n ní kò ṣe kí ni kò necessary wípé an yakuna aliman ìpẹ́ ni tí ó jẹ́ firqatu najiya tí ó máa bẹ nínú àwọn firqatu kó jẹ́ àfà kò necessary kò ṣe pé kí ni àfà ni. wọ́n an yakuna aliman li'annahu laysa min al-fard al-'ayni torí pé kò ṣe ọ̀ràn yìí ojúlówó ala kulli muslimin gbogbo mùsùlùmí an aliman wípé kó jẹ́ àfa tàbí kó jẹ́ ṣe wọ́n dúró déédéé tí wọ́n dẹ̀ ní mọ̀ ń pẹ́ ẹ̀sìn ọ̀ràn èèyàn ní kárí láàrin àwọn mùsùlùmí ṣùgbọ́n kò ń ṣọ̀ràn èèyàn kí gbogbo mùsùlùmí kó jẹ́ kí ni àfa onímọ̀ mo rò pé pọ́ìntì kan sọ pé ọ̀ràn èèyàn ní kárí àwọn àfọ onímọ̀ nínú àwọn mùsùlùmí ṣùgbọ́n kò ń ṣọ̀ràn èèyàn kí gbogbo mùsùlùmí jẹ́ àfa onímọ̀. ولكن من الفرض العين على كل مسلم أن يعرف ما يجب عليه èyí tó jọ́ràn yìí ojúlówó fún gbogbo mùsùlùmí òní kó mọ̀ tó jọ́ràn yìí lé lórí bima yata'allaq bi aqidati nípa tó ní ṣe pẹ̀lú àkídá rẹ̀ bima yata'allaq bi ibadati nípa nǹkan tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìjọsìn rẹ̀ wọ́n bima yata'allaq bi sulukihi al-'ayni nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ìwà rẹ̀. sábàwò ní ti gbogbo wa ń gbogbo wa lójú ọ̀ràn lórí ká mọ bẹ́ ṣe ń kírun lẹ́yìn àwọn ọmọ tán sí ìgbàlágà àbáwọn ọmọ tó ṣe wípé wọn àti tó éèdì kan ní ká máa já wọn lọ́rẹ́ láti máa kírun ọmọ ọdún méjì mẹ́ta mẹ́rin márùn-ún sí fún un ní pé kó mọ bẹ́ ṣe ń kírun torí pé nǹkan yóò tí yẹn lé lórí kò ń ṣọ̀nà èèyàn lé lórí ni kó mọ ìdájọ́ zaka ìgbà tó bá lówó lọ́wọ́ ó ti di ọ̀ràn èèyàn fún láti mọ ìdájọ́ zaka ẹni tí ò tí ì lówó tí se ṣe kò ń ṣe ọ̀ràn èèyàn fún òní pé kó lọ halkọ tí wọ́n ti ń sọ̀rọ̀ pa hajj torí pé òun ò tí ì ní owó tí lọ hajj ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn se ìjọsìn ṣùgbọ́n tí yẹ kó jẹ́ gẹ́gẹ́ bíi mùsùlùmí tó ń jọmọ lẹ́yìn anábùwà wa ntí mo gbọ́dọ̀ mọ̀ ni ntí mo rọ̀ mọ́ tó jẹ àdìọ́kàn tó jọ̀rọ̀ yẹn lé lórí mo gbọ́dọ̀ mọ̀ agbọ́dọ̀ ráwọn àfáà tí ó máa jòkó láti kọ́ àwọn èèyàn ní nǹkan yìí ó dàbí ọ̀rọ̀ yẹn lórí gbogbo wa ká máa ṣe kíni ká máa kọ́ nǹkan kò ṣe pé torí ipá afẹ́ di àáfà tóun ló mọ̀ ṣe wá àfikọ́ ṣùgbọ́n à ń lọ torí pé kíni láti mọ ohun tó jẹ́ ọ̀ràn èèyàn lé wa lórí ní àdìọ́kàn tá a fi sin lọ́wọ́n ọba bẹ́ẹ̀ náà ni irun tá ń kí àkọ́ bọ́ ṣe ń kírun kò ṣe pé mò ń kọ́ bọ́ ṣe ń kírun torí pé kí n lè bá a di àáfà àkọ́ ṣùgbọ́n torí kí n lè bá a sin lọ́wọ́n ọba bẹ́ẹ̀ náà ni hajj mo fẹ́ lọ hajj ń sìn alùpùpù tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa hajj èmi kan ti ń sọ̀rọ̀ nípa hajj mo gbọ́dọ̀ lọ́kọ́ torí pé tí ìgbà kọ́ màá ṣe hajj báṣubàṣu tí kọ́ bá ṣe ń kírun màá kírun báṣubàṣu tí ìgbà kọ́ tó jẹ́ àdìọ́kàn lémi lórí nìyí ní àdìọ́kàn tí ṣe kí ni ní àdìọ́kàn tí bá mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó yẹ kí a mọ̀ tó ṣe kàlàlbá alúwádìbò àìní alẹ́ yìí èyí tó jẹ́ ọ̀rọ̀ èèyàn ojúlówó lè lórí fàyídà lẹ́mìíyàkùn àlìmá tí ó bá kí ń ṣe àfà kàmọ̀wọ̀ ṣáàrù àmàkìnnà gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ìṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yáà tí ó na káwọn ìlànà àzọ̀wọ̀jẹ́ lẹ́fẹ̀ẹ́ kúránì karim وني أي عام أبا لاتن القرآن الكريم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون أبي لو عمت وني ما تباشكي أيوني فهنا نحن نوجه الكلام إلى عامة المسلمين الذين قد يتساءلون اليوم عن الخلافات التي يسمعونها من هنا وهناك wọ́n ní ní ààyè yìí àáfẹ́ àdírẹ́sì jẹnẹráàtì àwọn mùsùlùmí àwọn tó ṣe pé wọ́n máa rí àwọn àìkú ẹnu tó ń bẹ láàrin àwọn mùsùlùmí ní àwọn àyè káàkiri wọ́n ò náà kẹwàá fi masáìl kẹsíra ọ̀kẹsíra àwọn issues tó ṣe pé ó pọ̀ jàǹtìrẹrẹ jiddan fa'alayhim an yutabbiqu fi anfusihim hadhihi al-aya ọ̀rọ̀ yẹn ni fún wọn láti lè implimenti ayọ̀ ọlọ́run ọba yìí kan implimenti ẹ̀ fasalu ala zikiri nkuntun la ta'lamun ẹ bèrè lọ́wọ́ àwọn onímọ̀ tẹ̀yìn ò bá nímọ̀ so mùsùlùmí ò ń ṣẹni tó ṣe wípé yóò kàn jòkó tẹ́ńtẹ́lẹ́ fáìn a mẹ́jà àfa ṣùgbọ́n a gbọ́dọ̀ sílọ̀ pẹ̀lú mọ̀ ni a gbọ́dọ̀ ní àdìọ́kàn tó ní àlàáfíà àmọ́ dèlọ́ àwọn tó nímọ̀ ni ẹlòmíà ní àwọn kan tí wọ́n ń ṣẹlẹ̀ ìsìn gbogbo ẹ̀kẹ́ wá ṣúyàn ó lè wo fóun òfẹ́ ṣẹ̀sìn mọ́ solution kan yẹn ó mọ̀ ṣèwádìí ni ìgbìyànjú tó fi ń ṣèwádìí yẹn gangan fúnra ẹ̀ ní òun sin lọ́wọ́n bá pẹ̀lú ẹ̀ apá kan sọ báyìí kan sọ báyìí kan sọ báyìí bó wàá ṣègbìyànjú láti mọ èwo ló correct nínú gbogbo nǹkan yẹn ìgbìyànjú tó ń ṣe ìyẹn gangan fún rẹ̀ nítọ́lọ́wọ́n bó san ẹlẹ́sàn lórí yín ìgbìyànjú tó ń ṣe ìyẹn gangan ọlọ́wọ́n bó san ẹlẹ́sàn lórí ẹ̀ ṣùgbọ́n kí èèyàn sọ pé ó ti ẹ̀tí wá ṣe èèyàn òmọ téèyàn ó ṣe mọ́ ó túmọ̀ sí pé èèyàn òmọ tó wá ṣe láyé òmọ tó wá ṣe láyé nítọ́lọ́wọ́n bá dẹ̀ torí ẹ̀ dá wa òun náà ni ká lè wá ṣe kí ká lè sìn á sí pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ ni wọ́n ní gbogbo ẹ̀jẹ̀ tí wọ́n dàrú sí ni òmọ́ téèyàn ṣe mọ́ àìmọ́ tó wá ṣe láyé nìyẹn ṣo lè sọ pé bísínẹ́sì ti dàrú sí àti ẹ̀wà mọ̀ èyí tá a ṣe mọ́ ó jókòó kàkúléètì ni ìwọ́n ló mọ irú ọjà tó máa rà ó mà sìkò tó rajà yẹn tó ṣe pé kò súnmọ́ kó lùzì ò ní sọ pé gbogbo ọjà tẹ̀ tí wàá gbó lórí ìsìn àti ẹ̀ níta kankan mọ́ ànítajà kankan mọ́ ò ní sọ bẹ́ẹ̀ owó yìí tó ṣe náà ni eléyìí sì ti máa kówó lé màá lùzù lásìkò sí eléyìí mo tún lè fi sí ìsìn báyìí báyìí èèyàn náà ṣe kí n á wò bẹ́ẹ̀ náà ni tá a bá ń gbọ́ oríṣiríṣi káàkiri àgbáyé lẹ́nu àwọn àfa àfa kan sọ léyìí àfa kan sọ léyìí kí wọ́n sá kúrò ní kọ́ ni solution solution kọ́ yẹn solution ni pé òótú yànjú láti mọ èwo ló súnmọ́ òdodo jù gẹ́gẹ́ bí ìgbìyànjú tó ṣe ó gbó tí yóò láti lè fi sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala so ó máa béèrè lọ́wọ́ àwọn afá ó máa béèrè torí pé nṣẹ́ ọlọ́wọ́ ọba sọ ni pé fas'alu ala dhikri in kuntum la ẹ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n nímọ̀ tẹ̀yìn ò bá ní. so wọ́n ní la shakka anna hadhihi al-aya yajibu qabla an yutabbiqa ammatu an-nas aw la an ya'rifu bada'atan man hum ahlu agbọ́dọ̀ mọ àwọn wo ni alùsèkèrè àwọn onímọ̀ agbọ́dọ̀ gbìyànjú láti mọ̀ yẹn náà umulẹ̀dínà fa alùsèkèrè mu alùkùrán àwọn alùsèkèrè àwọn náà ni alùkùrán bákan náà wà alùkùrán lẹ́sùn umulẹ̀dínà yaqra'una alùkùrán wà yuhsinuna taqwima sheikh alalbani wọ́n ní àwọn oníkùránì tá à ń sọ kò ń ṣe ni tó ń ka alùkùránì pẹ̀lú tẹ̀jú làwọn ń sọ òun. tó ṣe pé tẹ́ ẹ bá rí bó ṣe ń ka alukur'an ni ẹ̀ẹ́fẹ́ lè máa pẹ́ ẹnu rẹ̀ lá àwọn táwọn sọ̀kọ́ yẹn. wọ́n ní àwọn ní kurani tó ṣe pé àwọn ń sọ àwọn ní wọ́n ní lẹ́yìn umul ladina yaqra'una alukur'an wa yafsiluna taqwima wa qira'atahu jayyidan thumma la yakaduna yafqahuna minhu shay'an walaw qalila. wọ́n ní ṣe kí wọ́n ní gbọ́n kankan yé nínú taka ẹ wo àwọn khawarij lásìkò àwọn sahaba radwanullahi alayhim ọ̀pọ̀lọpọ̀ wọn akùrọ̀ àmì sórí ṣùgbọ́n nàbí ti kìlọ̀ fún wọn síwájú kó tó jáde láyé ipe yá kíru adukum sọ̀láta wo máa sọ̀láti yìí ọ̀sìyàmù wo máa sọ̀yàmì tẹ́ bá rí mọ́ṣẹ́ yan náfìlà táwọn kírun bí náfìlà wọn ṣe máa ń gùn nípa ọ̀rọ̀ ọ̀run àwẹ̀ náfìlà mọ́ṣẹ́ máa ń gbà bákan náà يقرؤون القرآن وما قال القرآن شو ما لا يجاوز تراقيهم القرآن تنكا كوكوجا غوغونغو that is arafi part of our take affect pé ìsàlẹ̀ yìí ibi gògóńgò ìsàlẹ̀ rẹ̀ náà ló ti ń so la yujawiz taraqiyahum kò kọjá gògóńgò wọn so lẹ́yìn kàá kó dán kí ẹ fẹ́ lè pẹ́ ẹnu wọn lá anabuwa muhammad sallallahu sallam ni yaqra'una al-Qur'an la yuzawi sarakiyahum yamurukuna min ad-din wọ́n máa jáde kúrò nínú ẹ̀sìn kama yamuruku sáàmìnà ramiya bí ìgbà tó ṣe pé atafàsí bí ẹranko kan wọnú ẹranko yẹn lọ ó wá jáde lára ẹranko yẹn káwọn táwọn ẹbí fi ròyìn àwọn tó ń ka Al-Qur'an ṣùgbọ́n torí pé kí ni wọn gbọ́ alayhi rahmatullah àwọn náà ń sọ láàyè yìí pé Al-Qur'an táwọn ń sọ àwọn làwọn tó ṣe kò ń ṣe àwọn tó ṣe wípé omulẹ̀dínà yaqra'una al-Qur'an laysu omulẹ̀dínà yaqra'una al-Qur'an wọ́n ń ṣe àwọn tó ń ka al-Qur'an wa yuhsinuna taqwima tó ṣe pé àwọn aráfi rẹ̀ wọ́n ń pè é tó ń dúró déédéé wa qira'ata jayyidan ثم لا يكادون يفقهون منه شيئا شموها فيه بوم ككيين به ولو قليلا kódà kò jẹ́ pé kékeré ni هؤلاء ليسوا أمهل القرآن أو أهل القرآن كانوا سقوليو أهل القرآن الذين أثنى عليهم رسول الله صلى الله عليه وسلم في حديث خاص أو أهل القرآن كانوا صلواتي النبي صلى الله عليه وسلم تروي من حديث كان على وهو قوله أوناني قلوا النبي صلى أهل القرآن أم أهل الله وخاصته أو أهل القرآن àwọn náà ni àwọn ahlullah àwọn ẹni ọlọ́wọ́n bá wọ́n ká sọ́tù àwọn ẹ̀ṣà tọ́lọ́wọ́n bá dáṣà lẹ́ṣà umul ladina yafhamuna al-Qur'ana wa yufassiruna àwọn làwọn tó ṣe rí pé wọ́n gbọ́ al-Qur'ani yìí wọ́n dẹ̀ ń tú ala ma kana alayhi lórí nǹkan tó ṣe wípé ànábì ń bẹ lórí ẹ̀ tí al-Qur'ani ń bẹ lórí ẹ̀ زمن نزوله على قلب النبي صلى الله عليه وسلم nígbà القرآن alukur'an náà ń sọ̀kalẹ̀ محمد صلى الله عليه وسلم أي على ما كان عليه ma kana alayhi salatu wa sali that is wọ́n tu ní tuntun tó ń bẹ ní ìbámu pẹ̀lú táwọn ẹni ìṣíwájú wa ń bẹ lórí ẹ̀. haúláyé alùzíkìrì àwọn alùzíkìrì ni alẹ́dínà yẹ́jìbọ̀ àlà ahmed muslimin ayé saluhum tó ṣe pé òun ló jọ́ràn yàn fún àwọn mùsùlùmí láti máa béèrè ìbéèrè ẹ̀sìn lọ́wọ́ wa ọ̀bìnrin ìlú òsì jìdàn wọn ní lára nǹkan tó ba nínú jẹ́ gan-an àyẹ̀kúnà àwòláhì ohun ìkọlìlì alẹ́dínà àṣàrà ilé ìwọ̀n rasul sọlọ́lá àtàǹfì jawaabi awwal àwọn ní àwọn èèyàn kékeré tánàbì sọ tánàbì ń tọ́ka sí wọn níbi èsì àkọ́kọ́ wọ́n sáàyìn àtẹ̀kejì ìkọ́ pàtàkì jùlọ جواب الأول قال النبي صلى الله عليه وسلم توصل فعه غرباء قولي أناس قليلون أو يفكر صالحون أن يرين وجه بين ناس كثيرين وان بلا يعني يتقى من يعصيهم أكثر مما يطيعوه àwọn tí ó máa tako àṣẹ wọn wọ́n pọ̀ ju àwọn tó ṣe pé kí ni yóò máa tẹ̀ láṣẹ wọn lọ gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a ti sọ fún wa látẹ̀ẹ̀kan àwọn tó ṣe pé wọ́n dúró déédéé tí wọ́n jẹ́ gbọ̀nàba wọn kéré wọ́n ṣe kéré ní pílẹ̀ ìsìláàmù náà ni wọ́n kéré ní kíni ní àsìkò tá a wà ń sìn yìí àsìkò tó tún wá ń bọ̀ wá yóò tún kéré ju eléyìí lọ tábánikà wo population àwọn èèyàn a ní nǹkan bíi seven fifty eight billion àbí kankan ní population ayé mélòó ni mùsùlùmí ń bẹ nínú àwọn mùsùlùmí yẹn mélòó ló dúró déédéé nínú wọn ni so àwọn èèyàn tó ṣe pé kí ni kọ́ni inú òun wọn kéré fìnáàtì kẹfìrí tán ní àárín àwọn èèyàn tán pọ̀ mọ̀ ní àfihàn akthar mimma yuti'uhum àwọn tí ó ṣe titi wọn wọ́n pọ̀ ju àwọn àwọn tí ó takò wọn wọ́n pọ̀ ju àwọn tí ó ṣe titi wọn lọ. bákan náà jawabu sáàni aljawabu sáàni èsì èkejì omulẹ̀dí na yusuf ọ̀nà ma asọ̀dà náà àwọn làwọn tó ṣe pé táwọn èèyàn ti bàjẹ́ làwọn ń tún ṣe ìsúnnẹ́tì min ba'di nínú súnnà mi lẹ́yìn àwọn eléyìí náà kùràbá ni wọ́n. قربان فأولى يوم الذين يجب على عامة المسلمين أن يلجأوا إليهم حينما تشتد عليهم الفتن وتتكاثر أو إن يبقى يجي أنوان مسلمين الله صدى هو يبقى بقى وتتنا أو فيحارون ولا بد ولا يدرون إلى أي قول يذهبون فاسألوا آه، إذا أهل الذكر إن كنتم لا تعلمون وأنا أعتقد أن مشكلة الفتن هي تعود الجال بالإسلام والإسلام الصحيح وني àwọn fìtínà taari tó ń lọ káàkiri àgbáyé lónìí kò sí ní tó fà á ju pé kí ni àìmọ̀kan nípa ẹ̀sìn ìsìláàmù ni tó fà á àìmọ̀kan nípa ẹ̀sìn ìsìláàmù òun tó fà á ìsìláàmù tó jẹ́ ìsìláàmù tó lálàáfíà fàyídánù alayna jami'an kullun li athari wọ́n ní ó di ọ̀rọ̀ yẹn lórí gbogbo wa bí ó bá ṣe rọrùn fún kálukú àyẹ̀fà àfihàn ìlà màrífàtì máa yẹ́jú wa alẹ́ màrífàtì ní islam kéèyàn gbìyànjú láti mọ tí ó jọ ọ̀ràn yàn lé lórí láti mọ nípa ìsìn islam ọ̀bì kan á sọ حينما تحيط بهم الفتن من كل زمان ومكان pàtàkì jùlọ nígbà tí fìtínà bá rọ kìrìkẹ́yìn فأعيدوا التوصية إلى أمة المسلمين إلى ألا يعيشوا عملا وإنما عليهم أن يتفقهوا في دينهم كل بحسبه وني ìsítìmí bákan náà a nàṣíhà mi fún mùsùlùmí lápapọ̀ òun ni ká gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn wa bí a bá ṣe ní agbára ma so eléyìí jẹ́ ọ̀rọ̀ tí Sheikh Al-Albani sọ eléyìí á máa rí nínú. Fisilatul Huda wa Nur audio four hundred and ninety So wọ́n jẹ́ ká mọ̀ wípé aluguraba àwọn àjòjì tán sọ ẹlòmíín bẹ olùtajà ni kò ń ṣàfà ṣùgbọ́n lára àwọn guraba àtànẹ́bí ń sọ ni ó gbọ́ ohun tó jódodo bó ṣe yẹ kó gbọ́ ó dẹ̀ ń lò ó ń lò lórí ara rẹ̀ ó ń lò lórí àwọn tó ní ìkápá àti lórí lórí ìyàwó ọmọ ó ń tọ́jú wọn bó ṣe yẹ kó tọ́jú wọn ó tọ́ wọn sọ́nà lọ́nà tó yẹ kí ni kò fi tọ́ wọn sọ́nà so àwọn yẹn ni gùràbá làwọn náà bẹ́ẹ̀ni kọ́ ni kó ṣe pé àwọn gùràbá àwọn àfa àtà ń ṣe wáàsí ni gbogbo akọ́là àjàpá àtò ń ṣe wáàsí ṣùgbọ́n gbogbo alágbọ̀dọ̀ sí lọ́hùn adẹ̀gbọ̀dọ̀ sí lọ́hùn ọba pẹ̀lú ìmọ̀ agbọ̀dọ̀ sí lọ́hùn ọba pẹ̀lú kíni pẹ̀lú àìmọ̀ kan torí pé ìsìn ọba pẹ̀lú àìmọ̀ kan ní òfó ní ṣùgbọ́n ìwò sí gbogbo alágbọ̀dọ̀ dàáfà kò túmọ̀ sí gbogbo alágbọ̀rọ̀ ọ̀dí kí ni àfa kò kọ́ sí sí gbogbo ajá àfa torí pé ìsìláàmù yìí náà ní odidi ni àwọn kan ń bẹ tó ṣe pé wọ́n dìvóòtì táìmù wọn fún ìmọ̀ kọ́mẹ́sì yìí àwọn kan ń gbà bẹ tó ṣe pé àwọn dìvóòtì táìmù wọn mọ́ fún kí fún títajà fún rírajà ṣíṣe lẹ́yìn láti lè sọ̀pọ́ọ̀tì mẹ́sẹ̀jì fáwọn eléyìí gbéra ẹ wo nísìnyí tẹ́ǹtì látàkalẹ̀ yìí owó la fi gbà ṣé ẹ̀ la kó kalẹ̀ yìí sìn owó la fi gbà tí gbogbo wa bá gbalẹ̀ kéwú lọ tó ṣe pé twenty four seven ọ̀rọ̀ pàṣẹ kéwú nìkan là ń ṣe ààrẹ ni tó lọ ń tajà ààrẹ ni tó rajà bó olówó tẹ́ǹtì ó ṣe yọ. ló jẹ́ pé àwọn sàhábà radwanullahi alayhim ọ̀pọ̀lọpọ̀ wọn tún jáàrù ni wọ́n àwọn tó ń tajà ṣùgbọ́n yìí ò ní ká má wá sí halkọ́ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam láti wá gbọ́ ti kan sí kejì ẹlòmíì wáàsí tó bá gbọ́ òun ni ó lọ sọ fún nébọ̀ rẹ̀ ní náà wà mi èyí tó náà bá gbọ́ yóò sọ fún eléyìí wọ́n dẹ̀ mú lò wọ́n mú ṣe èyí làáfin ní kíni ní pé yóò pè dáadáa pé àwọn gbọ́ yé àbáwọn kama gbọ́ yìí sikúbi àbáwọn àfáàní kan náà sọ alghuraba ó kó àfáà sínú ó oko kápítà sínú ó kó bíríkìlà sínú ó kó yàláta sínú ó kó elépo sínú lókè ìgbà tó ṣe pé ntí ànábì sallallahu alaihi wasallam tó fi sin lọ́hùn tó ṣàlàyé fáwọn sàhábà ridwanullahi alayhim làwọn náà fi sin lọ́hùn wọ́n fi àwọn àdáadáalẹ̀ wọ́n fi sin lọ́hùn ọba ntí ó bá rú wọn lójú bí ẹ̀sìn wọ́n lọ bèèrè àwọn tí wọ́n nímọ̀ torí pé ọlọ́run bá ní fásitì àdàzíkìrì nǹkan tún láta ìlàmù wọn nípa ìmọ̀kan sí wọn wá òkè mo fẹ́ ṣe ájì nísìn bóun náà ṣe ṣiṣẹ́ ájì kó ṣe fẹ́ nínú ọkàn náà kọ́ ṣe àwọn èèyàn tó kẹ́ àwọn kan ṣe báyìí kémi náà ṣe ó ẹni yẹn ò mọ tó lọ ṣe nígbà tó lóun lọ ṣe iṣẹ́ ájì ó gbọ́dọ̀ kọ́ bóun náà ṣe ájì èèyàn fẹ́ kírun nísìn yóò kọ́ bọ́ ṣe ń kírun òbí ó kọ́ ọmọ rẹ̀ bọ́ ṣe ń kírun kò ṣe fẹ́ àfi ilé akànnì lọ kírun so àwọn gùràbá nìyẹn nínú ẹgbà wa mi ní anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní anuzahu minal qabail anuzahu minal qabail àwọn gùràbá àwọn làwọn tó ṣe pé kí ni wọ́n ń kúrò nínú ìlú wọn nígbà míì situation lè wàrántì ẹ̀ tó ṣe pẹ́ni tó dúró déédéé yóò fìlú rẹ̀ lẹ̀ lọ́bọ̀mí nítorí pé kí ni ẹ̀sùn ti rọrùn jù bí tó ń wà lọ lónìí ọ̀pọ̀lọpọ̀ ní tó bá lóun ṣe kí òun kúrò nílùú òun wá greener pasture lọ ni kò bá jẹ́ pé ibi tó lọ yẹ ni ibi tí àkóbó ti lọ bẹ́sìn rẹ ni àmẹyẹ lomi tó ti kúrò nàìjíríà nísìnyí tó ṣe pé ńgbà tó máa dọ́hùn yìí ó yá yàkúyà germany ni france ni ó ti yá yàkúyà torí pé greener pasture òun ni nǹkan tó whereas gbogbo ibi tá a bá ń lọ èyí tí ó gbọ́dọ̀ jẹ wá lógún jùlọ òun náà ni ẹ̀sìn wa òun ni ẹ̀sìn wa tábà wo àwọn tá à ń pè ní lónìí àwọn tá à ń pè wọ́n kúrò ní Makka lọ sí Madina wọ́n kúrò ní Makka lọ sí Madina lẹ́ni tó ṣe pé kí ni ó ń gbé ẹ̀sìn wọn sá torí ẹ̀sìn ni wọ́n fi kúrò Mẹ́kà lọ sí Madina kò ń ṣe pé torí pé wọ́n fẹ́ kí owó wọn pọ̀ ẹlòmíì fi owó lẹ̀ ó fi àwọn pọ́pátì rẹ̀ lẹ̀ lẹ́ni tó ń gbé ẹ̀sìn rẹ̀ sá lónìí tó ń bẹ láwùjọ wa òun ni káwa gbé ẹ̀sìn wa jù sílẹ̀ nítorí pé àwọn owó ká gbé ẹ̀sìn wa jù sílẹ̀ nítorí pé kí àwọn owó wọ́n àṣà àwọn sàbí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó kúrò ní Maka wọ́n fi ẹ̀sìn wọn lẹ̀ wọ́n fi owó wọn àti dúkìá wọn lẹ̀ nítorí àti protect ẹ̀sìn wọn so àwọn gùràbá làwọn eléyìí àwọn gùràbá làwọn èèyàn báyìí bákan náà ẹni tó ṣe wípé ó ń kúrò níbi àdìọ́kàn burúkú bọ́ síbi àdìọ́ kan dáadáa lára àwọn nùzá omi ẹ̀kọ́bá ìlò náà nísìn nínú ìdílé kan agboolé kan ó ń kúrò láàrin wọn pẹ̀lú kíni pẹ̀lú àdìọ́ kan burúkú táwọn ní ó ń kúrò ń bẹ òun jẹni tó ní àdìọ́ kan dáadáa ó kúrò lára kíni àwọn èèyàn wọn yìí tó ṣe pé kíni àdìọ́ kan wọn ò gbádùn bóyá ẹlẹ́bọ ni wọ́n ó ní pé kíni òun yẹra fún wọn òun jẹ́ kí àdìọ́ kan tiẹ̀ mọ́ bóyá mùsùlùmí oníbídíà ni wọ́n òun yẹra fún tán ṣe ó jẹ́ ká àdìọ́ kan tiẹ̀ mọ́ ànùzáàwù nínú ìkọ̀wá yìí ẹni tó ṣe pé wọ́n ń dára wọn yọ àbí tí wọ́n ń kúrò láàrin àwọn ìjọ látara wípé pàǹtí ni wọ́n gbé dání so lára àwọn ghuraba náà lélẹ̀ so mẹ́sẹ̀gì ni pé ní gbogbo àsìkò ká gbìyànjú láti máa bẹ lára àwọn al-ghuraba torí pé anábì ní fatuba lil ghuraba èrò dùnú fún àwọn ghuraba nínú hadisi kan wọ́n ní igi kan ní aljanna òun ni wọ́n ń pè ní kíni òun ni wọ́n ń pè ní tuba igi tó ní èso dáadáa èso tó yóò jẹ tí ó gbádùn rẹ̀ òun kíni òun tuba anábì sallallahu alaihi wasallam òun tuba yìí yóò máa jẹ́ ti àwọn ghuraba so ká gbìyànjú láti jẹ́ gùrọ̀bà ká má jẹ́ kí n táwọn èèyàn ó sọ ń pa wa kó jẹ́ nǹkan tí ó kó rẹ̀wẹ̀sì ọkàn bá wa tá a fi lè dúró déédéé ká má jẹ́ kí n táwọn ọ̀rẹ́ aládùúgbò tí wọ́n sọ ń pa wa kò ní jẹ́ ká lè dúró déédéé ká má jẹ́ kí n tí àwọn òbí tí wọ́n sọ ń pa wa kò ní jẹ́ ká lè dúró déédéé ká jẹ́ ni tó ṣe pé yóò dúró déédéé nìkan lẹ́sọ̀ fún táwọn èèyàn máa sọ ń pa wa torí wípé fatuba lil ghuraba torí wípé bada alìsílámù ghariban wa sayaudu ghariban kàmá bada a ìsìlámù bẹ̀rẹ̀ lẹ́sìn àjòjì yóò dẹ̀ padà di ẹ̀sìn àjòjì náà in fact gẹ́gẹ́ bí ti anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó fi rinlẹ̀ yóò padà di àjòjì débi wípé ànírẹ́ni tí ó máa forúkọ ọlọ́run ọba lórí ilẹ̀ wọn. yẹlẹ anagba muhammad sallallahu alaihi wa sallam sọ ike látàkù musa hatta láyàkù àtìn ayé kò ní wá sópin àfi kó ṣe pé kí ni adaman yakul allah allah alahadim yakulu allah allah ayé yìí kò ní dé èèyàn kan nígbà tí ó bá parẹ́ kò ní bí èèyàn kan tó ń sọ allah allah nínú àdífi mi látàkó musa ilá aláṣẹ́rà rẹ̀ kàn táyọ̀ bá parẹ́ ní àwọn èèyàn bí la yóò parẹ́ lé lórí ẹni tó jẹ́ ní ire kan ò ní ṣẹ́kù lórí ilẹ̀ mọ́ nígbà tí a yóò bá parẹ́ torí pé ọlọ́run subhanahu wa ta'ala yóò ran atẹ́gùn kan atẹ́gùn yẹn ni yóò gba yóò kó sínú gbogbo ẹni tó bá jẹ́ mú mi yóò lè gbẹ̀mí wọn lọ ṣùgbọ́n tí ayé fẹ́ parẹ́ nìyẹn àwọn èèyàn bí nìkan ní wọ́n kù lórí ilẹ̀ so jẹ́ pé àsìkò táwa wà yìí à ń súnmọ́ kíni à ń súnmọ́ wọn gbùrọ̀bà àti kò tí strange ẹ̀sìn ò tí strange ẹ̀sìn sì máa strange débi wípé ìwọ gẹ́gẹ́ ọmọ bèrè àrùn ṣé nìkan mo ya wèrè torí pé ìwọ nìkan ló dá yàtọ̀ láàrin gbogbo àwọn èèyàn àwọn táláwọn ń ṣe ìsìláàmù náà ni ọmọ òkú ṣe ìsìláàmù lélẹ̀ ànábì sọ dé lẹ́bù wípé bìfọ́ ọkọ tó dé lẹ́bù pé àní lẹ́ni tó máa sọ Allah àwọn míì tí àwọn mọ̀ lẹ́sìn nìkan gbólóhùn la ilaha illallah ni gẹ́gẹ́ bó ṣe mẹ́nu hadith tí Ibn gbà wá ni ọ̀ṣọ́ so ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní àsìkò kan pọ̀ tó ṣe pé Kùránì táǹkà yìí kò ní sí lórí ilẹ̀ mọ́ kò ní sin tó ń jẹ́ kúránì bẹ́ẹ̀ ni kò ní sin tó ń jẹ́ irun kíkí kò ní sin tó ń jẹ́ àwẹ̀ kò ní sin tó ń jẹ́ zaka ìjọba máa ń bẹ lórí rẹ̀ náà ní la ilaha illallah ìtàwọn èèyàn mọ̀ nìyẹn o wọ́n ti fọ́ ọmọ àwọn yòókù wọn fẹ́ ṣe kọ́ wọn mọ́ wọn ó ti parẹ́ kò sí kankan tó jọ mọ́ wọn mọ̀ sọ pé kí n adrakna àbá àná àlà àbẹ̀ kẹ́lìmọ̀ la ilaha illallah wọn náà hùn nàkóró ha àwọn bàbá wa ní níta bá wọn tán sọ náà ní la ilaha illallah iná làbá lọ wọn níta wọn náà lẹ́nu sọ́dọ̀ àfi ṣe ìsìláàmù ni ká lè wo bí nǹkan bí ó ṣe máa dìjẹnẹrétì tí ó máa wọ́tìn lọ kàtà ní Anas bin Malik ó ráwọn èèyàn tó ń kírun ó sunkún ipe bọ́n ṣe ń kírun láyé ànábì kọ́lẹ̀ ń kírun yìí sallallahu alaihi tó bá ń bẹ láti gbòkíwá yìí kí yóò wá sọ ẹ tún wá wo àsìkò tá à ń sọ àwọn tó bá jẹ́ mùsùlùmí gbà ẹ́ ní wọn ní màjú kí ni la ilaha illallah ọ̀rọ̀ ọ̀run wọn ní mà kò sí tó ń jẹ́ kura nígbà ẹ́ torí pé nǹkan máa bàjẹ́ lọ ní nǹkan máa bàjẹ́ lọ ní ìdájọ́jì ìsìláàmù ní yóò máa lágbára sí ní títí ó fi wá ní wípé ẹ̀mí kan tó ń sọ Allah Allah lórí ilẹ̀ tí ò bá ti sí yẹn mọ́ ìparí ayé nìyí látàkó mùsàátù ìlà alàṣírà rìlkọ́ǹkì ayé ò ní wá sópin àfi lórí àwọn tani àwọn tá fi burú jù tá wọ́ọ̀sù jù nínú ẹ̀dá látàkó mùsàátù àlà ahadin yaqulu Allah Allah ayé ò wá sópin kéèyàn kan tó ń sọ allah allah tó ní bìlíìfù mu allah kó sì máa bẹ lórí ilẹ̀ ayé so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa nílẹ̀ ní gbogbo àsìkò tá a bá ń bẹ kó jẹ́ ká máa bẹ àwọn bùrọ̀bá ní gbogbo àsìkò tá a bá ń bẹ kọ́lọ́ba kó má jẹ́ kí fìtínà ayé kó mú wa jì sí kòtò kó mú wa sákúrò ń bi nǹkan tá a ti mọ̀ lódodo tẹ́lẹ̀ torí pé ìjì ayé yìí ó pọ̀ bẹ́ẹ̀ ló lágbára ẹ̀rẹ́ lómi ẹ̀tijọ́ ń sọ nǹkan kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà lórí súnà nǹkan yẹn ò chẹ́ǹjì kúrò ní súnà òun náà sì ni ṣùgbọ́n òun ti yí padà ìjì ayé ti gbé ó ti kó sí páńpẹ́ àwọn èèyàn kan ní ó ti lọ àwọn yóò sì máa lọ náà àwọn yóò máa lọ ṣùgbọ́n àdúrà náà ni bákan náà ká fi ṣẹ́kùn omi níta àmọ́ ní òdodo kọlọ́mbà kó jẹ́ kí a máa bẹ̀ lórí rẹ̀ kó jẹ́ ká máa bẹ̀ lórí rẹ̀ ká dẹ̀ tán sórí rẹ̀ kọlọ́mbà subhanahu wa ta'ala má jẹ́ kí àpàdà sábúrú kò tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakat